Look everybody can look. Look everybody can look. Àrá fẹ́ sọ lórí amapiano yìí, mo ní kẹ̀kẹ́ sọ nílé àní kẹ̀kẹ́ sí gbogbo aládùúgbò yìí. Má jẹ́ mi lọ́wọ́ lóde lóde lóde lóde. The best baby. Ah. wo ìyẹn má rí jà ṣàngó. àwọn adigboro ayé kò smart kò sharp reason far. nígbà mìíràn tó bá gbé e lọ́wọ́ lè gbé bọ̀ ẹni bọ́ bọ́ ṣọ́kùn ló bọ̀ bọ̀. alájọ ní kí bínú náà gbórí wọlé owó pamọ́. nírò bíi sí mi yóò bá ọ ìyá ìlọ máa dìbò forí fún ọ. ó bẹ̀rẹ̀ máa jẹun lọ́wọ́ bàbá àbájọyà lówó àríjà ṣàngó. àríjà ṣàngó má jẹ mí lówó bàbá. àbájọyà lówó àríjà ṣàngó má jẹ mí lówó kí ló máa jẹ mí lówó fún. mi lówó o má jẹ mi lówó o a kì í jọya lówó káwọn bá àríjà sọ káwọn bá jọya lówó àríjà sọ àwọn àdúpẹ́ ọlọ́run ò jẹ méjìlá fẹ́ dá adúpẹ́ jẹ́ ìjọ. gbọ́n gbogbo àwọn kìíní yẹn kó gbọ́n wọ́n dáadáa kó ṣe wọ́n dáadáa. Ah. owó pamọ́ mo bá a jẹ gbèsè. <laughs> alájọ tí ẹ ń bínú. owó pamọ́ mo <laughs> bá a jẹ gbèsè. ẹyin ni o ní ó mọ̀ pé ó kéré rẹ̀ bó bá yá kò sí òfowópamọ́ gbèsè ni ó lè lọ ní. Ah, ọlọ́run jẹ́ kí gbèsè lé wa lọ. bó o lọ jà. a dúpẹ́ fọlọ́run ajé ń gbogbo ẹ̀jẹ̀. èyí tẹ́ ẹ sọ fún mi ajé ń gbogbo ẹ̀jẹ̀ wẹ̀rẹ̀ mm. yóò sì àmì o àmì ah, èmi kúkú dáa ti ní dà àbí. ìyẹn mọ̀ dá o. àmì àmì àmì. ìyá wa ojú ò lẹ́ẹ̀bẹ̀rẹ̀ àjò dídá. Ah, alájọ tí ẹ̀ ń bínú. ẹ tó pamọ́ ọmọ bá yẹ. kì í ṣe pé kóhùn mi kì í bá yín dájọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ọjà kún gbogbo inú ṣọ́ọ̀bù mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó kí bẹ̀ náà. bọ̀dù kan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí iṣẹ́ mọ̀ pé ó ga torí ẹ̀ tó bá ti padà sí gbogbo nǹkan bá ti padà sípò màmá dájọ́ lọ́wọ́ yín. Ah, ìyá wa tí ẹ ọba tó fowó lépo yóò yí gbà yọ̀ padà àmín o àmín o ọ̀sẹ̀ tí ò sọ bẹ́ẹ̀ hmm. àmọ́ ìgbà yìí ò ní lè má wà. àmín àmín alájọ tí ò bínú dé. alájọ tí ò ń bínú ẹ wà ẹ ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ mọ̀ pé igbá mi kún ju gbogbo báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. orílẹ̀-èdè yìí yóò sì ọlọ́run ọ̀dàgbà tó dáa padà. àmín mo ti ẹ̀ mọ̀ pẹ́yìn gan mú ọ̀pẹ ẹ mú wá fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín kẹjọ tó rọ náà kẹ ṣe fún mi. tó bá ti wà ń kàwọ́ mi kí ló dé. ó tiẹ̀ wà ń kàwọ́ yín mo dẹ̀ mo pẹ́ máa ṣe fún mi. ẹ wò mo fẹ́ jẹ́ kẹ yá mi lówó kí n fi rajà sí gbogbo ṣọ́ọ̀bù so tó bá ti wá di lọ́sẹ̀ẹ̀sẹ̀ má máa dáwó padà fún yín. yìí gbọ́ yín dáadáa. mo ní kẹ yá mi lówó mo fẹ́ fi rajà sí ṣọ́ọ̀bù má máa dá padà fún yín lọ́sẹ̀ẹ̀sẹ̀ ni owó yín ò ní dín kò dẹ̀ ní kò ní ṣe. ẹ mọ̀ dájọ́ lọ́wọ́ mi. mo mọ ẹyẹ ẹ tẹ̀ yá mi náà máa wá wo bẹ ṣe yá mi yẹn máa wá fi yẹn má máa fi máa bá dájọ lọ́wọ́ yẹn má wọrí ṣe gbọ́. ẹ má bínú torí Ọlọ́run. ìbínú bínú ti bá wo. àti yá yín lówó kọ lóògùn àmọ́ mo ṣe ń ojú yín ojú yín dojú ayá mọ̀ sí. Ah, ah. ẹ má bínú o ẹ tànjẹ lọ́gbẹ́ ẹ tòkùrọ̀ lọ́fà ẹ dídí ọ̀pẹ ẹgbẹ́ni sókè ṣé ẹ bá tún ṣe gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú ọjà yìí owó tiwọn ni kí n máa yá yín eh. ẹlẹ́ẹ̀mọ̀ sẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́ ẹ bá ti kú kọ́sẹ̀ kan tó pé. Ọlọ́run má jẹ́ ah, ah ẹ má lọ kúrò mi kò síkú lójú mi àtíkè ni mo kù sójú o. ọ̀tàn yín ni o ọlọ́run ọ̀kẹ́ expiring date yín sí yín lójú oúnjẹ ẹ bá kúlẹ̀ expiring date dé ẹ mọ̀ tàn ní pé kò síkú lójú yín kò sí jọ́ tẹ́ kù tẹ́ bá kúlẹ̀ kú o. èmi kọ́ ogún ọdún lónìí gbọ́ngbọ́n lókè tèmi mi. ọdún lónìí gbọ́ngbọ́n lókè tèmi. ẹ wò ìyá tí mc ń lé wa lánàá bó ti sọ gbẹ́ngbẹ́n nù ó di gbẹ́ngbẹ́n gé òkè gbẹ́ngbẹ́n nù sáré. ẹyin ìyá yẹn má sì mí wọ ẹyin ẹyin tí èyé mi lówó má sọ fún yín. ẹ̀mí yìí ló ń ta orí ah, ah. òjì ní tẹ́rí gbogbo tẹ́ ẹ kó jọ mi mm. kọ́rọ́ fún yín owó olówó lẹ fi kó jọ. ẹ wàá lè lé mi láti lẹ̀ kí n tún tó kó kí n wá padà sábúlé àti pé ẹ̀ńbàṣì ẹ̀ ti wá wọ búbu àyàmàtàǹgà èmi ò yá wọn lówó ẹ̀yin àtọmọ yín wà ń kó búbu ẹ má bínú nítorí ọlọ́run o ṣé ẹ rí alájọ tèmi ẹ ẹ má jẹ́ ń bínú ìyá wa ẹ fi kún kiri ìmú yín ọ̀sẹ̀ yín ò gbéra. alájọ tí èbínú dé fowópamọ́ ọmọ bá a jẹ gbèsè. alájọ tí èbínú dé. Ah, ọmọkùnrin yìí ṣá ọmọkùnrin yìí tó bá dẹ̀ yà mí lówó yẹn o mo dẹ̀ wá lè torí títí ẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ní máa dájọ́ lọ́wọ́ ẹ̀ o. wo tí ẹ fi tiẹ̀ lẹ̀ ṣó ti rí tí alájọ ti bí bá ti dé bá mi fún ní káàdì kó bá mi dájọ́ ẹ má jẹ mí lówó mo ń bọ̀ o ṣùgbọ́n kó ta dé mi o ah ọkùnrin ṣíọ. bóò lọjà sẹ́ẹ̀tà ẹ̀ dájọ́ kò sí wàhálà ta o alájọ èbínú dé fowó pamọ́ o mọ́ bá a jẹ gbèsè ẹ kú ajé màámi ṣáájé wa ẹ kú títà àbànú ọlọ́run alájọ tí ègbó ni ṣọ́wà ọmọ ẹlẹ́wà ṣọ́wà fowó pamọ́ o mọ́ bá a jẹ gbèsè bóòní ọ̀dájọ́ má bínú ajá àjò ni òjòbìnrin ó lọ́mú àwọn tó fẹ́ dájọ́ náà ni mélòó méjì méjì òní. ọmọ ẹlẹ́wà ẹ mú wá kí n rẹ́kọ̀dù ẹ o mú wá o mú wá mú wá o kọ́mọ̀ di pé yọ ọ̀yọ̀ lọ̀bọ̀lọ̀ kọ́mọ̀ lọ yọ tírí lẹ́yìn yẹ alájọ tí èbínú dé ìkìlà tí mo dé kẹlẹ́nu sọnù ni àtàwọn ọlọ̀tẹ̀ mo ti dé mọ́. ọmọ ẹlẹ́wà ṣó o wà ó wà pa alájọ tí èbínú dé fowó pamọ́ o mọ́ bàjẹ́ ẹ kú síta o. má jẹ mi lówó ti dé o. má jẹ yín lówó. bàbá jẹ ya lówó àríjà sọ. bàbá tẹ̀lé jẹ yín lówó ọjọ́ kan. kò ṣeé ṣe rárá. ọlọ́run ò bákan náà la máa dáko sọ́jà ọ̀rọ̀ lẹ máa dá. ajé a máa wà ẹ̀yẹ fọkànbalẹ̀ ẹ rẹ̀ gbọ́dọ̀ ṣògùn owó ẹ rọ́bà tó ṣe ti táyé a ṣe ti kẹ́hìndé. má jẹ́ mi lówó ti dé o bá a bá jẹ́ alówó àríjà ṣògùn yá sàmọ́dì báyìí má jẹ́ mi lówó ti dé o máa ọkọ tí mo fẹ́ dá lọ. mi. wàá jẹ mí lọ́wọ́ kan báyìí. báyìí kí ló dé wàá dé látẹ̀kùn mo ti dúró dúró dúró dúró látẹ̀kùn. ẹ ní bínú ni ẹ wò ohun wèrè kò gẹrí ṣùgbọ́n ọ̀nà pọ̀ fún ẹ mọ̀ kí máa yá nbí máa yá lọ́n kí n tó wọ́nú ọjà nbí báwo wá ní ẹ̀ dájọ́ ni. ẹ ti rán mọ́lẹ̀ kò sí wàhálà àmọ́ sí sọ. a kì í jọya lówó ká má bàa ríjà ṣàngó. Aki jẹ mí lówó. a kì ká má bàa ríjà ṣàngó. má jẹ lówó ká má bàa ríjà ṣàngó. Hello. Simbi. Ah. Simbi báyìí sí. Ah. Ẹ kú ọ̀rọ̀ ajé. Má jẹ mí lówó. Hmm? Ẹ kú àtàárọ̀. Àwa nìyẹn. Ẹ yẹ hmm. ní àwọn tí rán ẹ lẹ̀. Báyìí sí. Má jẹ mí lówó ti dé o bó o bá jẹ́ mi lówó máa gbowó mi. mélòó lọ ní kó dá. Hmm, mẹ́rin sórí nínú gbogbo èèyàn tó ń dájọ́ lọ́wọ́ mi pátápátá náà jà yìí ẹni mo fẹ́ràn jù tó rẹ́yìn lẹ máa ń dájọ́ dáadáa àwọn èèyàn mọ̀ pé gbogbo ẹni tí yóò bá ti fi gbogbo ọwọ́ jẹun tó bá ti ń dájọ́ òun gangan ló má sì rí bíbò nǹkan lẹsẹ ṣẹgẹrí bí sọọbù wa ṣe kú ṣe hmm. rí wa. Hmm. ó mọ̀ àwọn ò mọ̀ ní àmọ́ ìwọ mọ̀ ó mọ̀ ó ti mọ̀ <laughs> bó ṣe wo mi wo mọ̀ fọ èmi èmi èmi ẹ̀ ń pẹ́ rí dédé òlú yìí ọlọ́dẹ rèm wà pàmdẹ́kọrin kan mi i ayẹ ọdẹ ee ayẹ ọdẹ ayẹ ọdẹ abidi rodo ayẹ ọdẹ ayẹ ọdẹ ee ayẹ ọdẹ ayẹ ọdẹ abidi rodo ayẹ ọdẹ kó ní ọba gbàmí máa mẹ́ta rẹ́kọ́rẹ́kọ́ máa fi ṣe lóore máa fi ṣe lóore okó rẹ̀ a máa dìgbòrò ṣé bó ṣe wá ìmùfẹ́ náà o ṣe wá yìí mo jáde tó kékeré ìjẹ̀bú owó àgbàjẹ̀bú owó ọmọdé ìjẹ̀bú òdúdú ìjẹ̀bú owó wo àwọn ìjẹ̀bú ètí ń nu dọ́là ẹ̀ kí dọ́là ara dé dọ́là yẹn rè dọ́là yẹn dúró iwájú rẹ̀ mú jà. gbogbo tó ẹnu yín náà lẹ ti pọ̀ sí ara lórí kíni lórí pẹ̀ ń bá wa sọ̀rọ̀ olórí ibú onígò bára lójú awítán ẹ torí yẹn bá ń gbódò roko ẹ wá torí àmàlà bá ń gbókùrọ̀ yọ̀ kí ẹ sáṣọ òkú bàbá múdíárè bàtà àtijọ́ náà lẹ gbé sẹ́sẹ̀ bóyá alọ́mọ̀ bóyá owó bàbá yín lẹ ti jogún rẹ̀ ah, ẹ wá gbé sọ́ọ̀sì sórí àǹkárá ẹ gbé sátọ̀dẹ̀ mọ́ mọ́ndé àmọ́ bí tẹ́ ẹ ti rògùn láka ayé tẹ́ ẹ gbé sọ́wọ́ bóyá sódì lẹ ti rí ta òsì ratamọ́ra yọ ẹ bó sì lọ. sìdí ṣé o kàn mú wọn bó ṣe rí mi lágidi bó ṣe máa fowó tọ́jú rẹ máa fowó bàtẹ rẹ jẹ. ẹ wò bó bá jẹ́ nípa ọ̀rọ̀ ká fẹ́ra wa náà ló ti wà lórí rẹ̀ kó lórí rẹ̀ o kò sẹ́ni tí ọmọkọ mi nínú ìlú tá a wà yìí o kó o sọ́ra rẹ kẹ́lẹ́dà rẹ sì sọ. Sìdí Sìdí ṣó ṣe ń bínú ṣó ṣe ń bínú ìgòrò òbú mi nẹ́kan ṣó rí ìgòyè ọwọ́ ṣíbẹ́sẹ̀ ń gbéra two fifty two fifty òun ọ burúkú burúkú òun ọ kú aago ìkẹrìndínlẹ̀ góòlù òun yẹn wọ góòlù òun ọ burúkú Sìdí kó o bá fẹ́ mi kó o bá gbà mí kí mò ná ẹ̀ tán kí mo ná ẹ tán kó ń gbọ́ ẹ̀fọ́ ọmọ ọlọ́pàá ta. kakọ́rì ibú lọ kakọ́ fò lọ eléyìí ń jẹ àbí ìsàlẹ̀ jòlóòfù olóòtú rọ́bìsì àmọ́ tí wọ́n bá kàkiri bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe nù sẹ́ẹ̀tì àwọn lámì ẹ̀ mọ́ parọ́ orí burú. Sidi Sidi bóyè ń jí lọ wo èmi ẹ̀ máa ná ẹgbẹ́ yìí èmi ẹ̀ máa ná ẹgbẹ́ yìí ọsọ eri gbajúmọ̀ kó wọ̀ ẹyẹ ọkọ̀ burúkú ẹ̀ máa fi jẹ adẹ́nbá sọ ń bú mi ó ṣe ń jáde tán èyí ṣe ṣe ń gbá mi ni ọ̀bì kú ó wà lára o à ń bá ẹ sọ̀rọ̀ wò ń lágidi wò ń yí lọ bá pọ̀ láì dìṣà wò ó ọsọ rẹ lè rí gbajúmọ̀ tẹni kó ń wọ̀ ẹranko burúkú ẹ̀ máa fù jẹ ẹyọ ẹyẹ burúkú ẹ̀ máa fù jẹ. kiri ó dẹ́ ń bú mi ó ń bú mi. alájọ tí èmi ajẹ́ mi lọ́wọ́ ti dé o. ẹ bò ní ẹ ẹ dá àjọ. bẹ́ẹ̀ bá jọ ya lówó ẹ̀rí jà sọ. má jẹ́ mi lówó. ẹ bọ́ ọ̀rọ̀ ajé. àwa nìyẹn. bá a bá jọ ya lówó àrí jà sọ. àbí o báwo níṣẹ́. àwọn ẹ kúṣẹ́. mẹ́ta. mẹ́ta. látàárọ̀ àti rẹ̀ de sọ pé kí là ń ta ọ ẹbí mi àtàwọn ọmọ mi ṣe jókòó kò tiẹ̀ sí nǹkan kan rárá lé ní láti dá. rárá o. ẹ wá rí i pé púpà ti pọ̀ jù nínú. ẹ wo ọlọ́wọ́n abó mi láṣìírí tí n bá ti rówó màá san èmi náà mo ṣáà ń da tẹ́lẹ̀. ẹ rí tó bá ti dé parí oṣù mo máa gbowó mi ṣe ti gbó bẹ́ẹ̀ ẹ má gbàgbé. all right má jẹ mí lówó. <laughs> àmì o lágbára Ọlọ́run àmì o àmì o. má jẹ mi lówó ti dé o. Ah, má jẹ mi lówó rẹ. ẹ gbọ́ ọ̀rọ̀ ajé o. má jẹ mi lówó bó o lọ jà. ẹ ṣe àdúpẹ́ o. sáájé wa. ajé wa àdúpẹ́. Ah, àbùrò fi nǹkan gómi lójú nítorí pé. yóò lọ yóò lọ yóò lọ ẹ máa jà òkú mọ́mọ́ ó ṣèyàn bẹ́ẹ̀. sẹ́yìn ẹ̀fẹ̀yìn rí mi. Ah, mélòó lẹ fẹ́ báyìí sí. bá a wà o mélòó lẹ́fẹ́ dá. mẹ́fà ni kẹ́ bá mi mark. mẹ́fà ah, ẹ̀yin kọ́ ṣe ẹ̀ dá. kò sẹ́ ah. strand change. orí ọlọ́run èmi èsì ìṣe èèyàn ọlọ́run èṣù lágbára ni kò ní gbà láwọn. ẹ jẹ́ má ẹ àwọn ibi tó bá gbà sí ìgbé mi má jẹ mí lówó lè mi. ẹ wò ẹ wò ẹ má bínú ẹjọ́ oṣù wáyé lè ṣe bọ́. wọ́n ní ẹ má bínú alájọ tí ìbínú dé. ẹ má bínú. ẹyin ẹ kó bìbè. alájọ tí èbínú dé. Hmm ẹ̀jẹ̀ á máa wá. bí ó bá jẹ́ àbá tiẹ̀ wá ìwọ lọ mọ̀. máa jẹ mí lówó. ẹ wo á dáa fún yín kò ní bàjẹ́ fún yín. tó bá máa fi oṣù tó ń bọ̀ ẹ máa yá mi lówó. mélòó. Ah, ẹyọ kan náà ni òjò jẹ́ ata ah. hmm. àwọn èèyàn bóde ata àti a máa wá ṣẹ́gun. àmì àmì àmì ẹ ṣé mo dúpẹ́. ṣe rí tí ó tó gbogbo ẹ̀ ló máa ṣẹ́gun pátápátá. inṣàlá inṣàlá. má jẹ́ mi lówó tí dé o ni eléyìí ò ṣáájẹ wá. bó o bá jẹ́ mi lówó máa gbowó mi béèyàn bá jọyà lówó àríjà Ṣàngó má jẹ́ mi lówó. má jẹ́ mi lówó. ah báyìí sí ṣé o sì. tí mo fi bọ́ṣọ lára rẹ̀ má jẹ́ mi lówó àbí kí n náà pé ọ ó bàjẹ́ gan-an ni o. kí ni mo ṣe. o tí o rí kórìí rẹ ò pé èmi ló ń bílẹ̀ pèsè kò sí ó sí ọmọ rẹ̀ ló sọnù dákun sóhun mi tó gbọ́ yìí sójú ohun àwọn kọ́sọ́mọ̀ mi tó ti fògùn gbà ni. mo béèrè ni. ẹ jọjọ torí Ọlọ́run kí ló fa gbogbo rakatia tó ń sọ yìí. kí ni o fa rakatia. ẹ lóòótọ́ ló sọ ò parọ́ sórí ohun ẹ kò jọ tàwọn kọ́sítọ́mà mi àmọ́ mo kọ̀ gbọ́ mo ṣe gbọ́ mo ní kí n padà kí n lè mọ̀ bóyá ohun tó fẹ́ sọ bóyá ọlọ́gbọ́n lórí. ṣé èmi ni mo bá ọ nínú ọjà yìí ni àbí wọ́n lọ bá èmi nínú ọjà yìí ẹ wá sí wá dé ọwọ́ àṣẹ fìlà bí àtẹ̀kẹ́ àwọn tán ní ṣọ́ọ̀bù gbogbo kọ́sọ̀mù mi pátápátá ó wá fẹ́ máa fo oògùn gbà wọ́n bá ti wá wá dé wọ́n ò ní mọ̀ jẹ mí lówó dákun ló gan lórí ẹjọ́ tó ní wọ́n mọ̀ jẹ́ lówó. ìjọba ọlọ́run ta ló sọ pé ó ń fi oògùn gba kọ́sítọ́mà. ìwọ ni èmi ìbùkún ọlọ́run ló mú nílà láìsí làálà èmi ò fògùn gbẹ́ni kankan o èmi kò bí ti ẹni ọmọ páyọ Ọlọ́run ni ṣé wọn nìkan alájọ táwa nìkan alájọ tó ń bẹnu ọjà ẹni ẹ ìwọ tó yẹ pé òwúlò ṣàǹfààní ṣé wọn dé pàdé alájọ rí ta ló mọ orí ń bẹ ọwọ́ àlọ́ kó bẹ́ẹ̀tì sọ̀rọ̀ wọn wá pèlè sọmọdọ̀bọ̀ ń wá wọ̀ fún ọ àwọn adáhùn ni tí wọ́n sọ wípé ìwọ̀gbà ìwọ̀gbà kọ́sọ̀mà tèmi. ṣé o mọ ọmọ dúró sọnà ṣé láti bá mi jà ní àbí láti fún mi lóhùn torí kò yé mi. gbogbo ẹ̀ ọ̀tí ẹ̀ bá yóò rí mọ́ erin ni. wọ́n rẹ̀ sẹ́yìn bó o lè ṣe rí òpó oníwórun gbọdọ̀ bí ètò fi gba aago dànù jésù tó ṣògbó bàtà rẹ tó ti sílẹ̀ tó gbẹ́nu òkè yìí àti ṣòkòtò tó ọ̀balẹ̀ tó wà lọ́wọ́ sọ́ọ̀tì tí ẹ bọ̀ sọ òkìrì kájọ yìí wo mi dáadáa sọ orí tó ọba di eyín rẹ iṣu náà máa jẹ òní rí gún mọ́ o. ẹ sọ nǹkan bẹ́ẹ̀ sórí gbogbo ètò ìsọyẹn ní àná lára ń ta ọ̀rọ̀ ẹ ti yé mi jọ ọlọ́run ọba tí o bá ṣe ìbùkún ọlọ́run tó ti ń lò tẹ́lẹ̀ àbí ìbùkún èṣù tó ń lò. sórí ìbùkún rẹ tó bá gbà tipátipá ń gbà padà ìwọ wá ti lọ lo kánàkó èmi ológo rè olúwo gbogbo mi fún mi jẹ́ wá sọ bọrọ fún ọ. olórí èmi lológo ó dẹ̀ ti gbogbo mi padà jọ tó kọ bá wà lára ẹ wọn á má dájọ lọ́wọ́ ẹ ṣe èmi mo ní kó má dájọ lọ́wọ́ ẹ ni ah, àbòlórí burúkú ni ẹ. àbólòsì ògo ìfowó láti fún ológo rè àwọn èèyàn tí ń bá fọ́ọ̀gù. àbólórí sọ̀rọ̀ látàrọ̀ ọmọ gan wẹ̀ ó ní kú re. Ah, àwọn tó wọlé gbòòrì máa pẹ̀lẹ́ báwọn bá wọ́n mi. àbí wọ́n lè sílẹ̀ fún mi. èmi afọjá ìsílẹ̀ fún ọ kò lè ṣeéṣe olórí burúkú ni ah! abẹ́ fún abí kúrẹ́ kò ní dáa fún ẹ. wọ́n sọ̀rọ̀ gbogbo òsì tẹ́gbà ọgbọ̀n tó fẹ́ lọ́mọ gbé mọ̀ dáríkẹ́ yẹn ó padà bẹ̀ eh, mí wọ́n mi sórí nígbà tó bá parí ọjà ìtàn hmm. èmi fún alára mi eh. èmi ni wọ́n wà á jọ̀gà sórógò rẹ̀ tán fowó léwu àwọn èèyàn mọ̀ ní débẹ̀ rà mọ́. olórí burúkú ni ẹ o logo mọ ògùn ẹ ti yòrò dànù bí ah! èyí olórí burúkú ni ẹ kó tó dàbí flashback mi ò ní kúre sórí ohun tó ṣe ìjọba eh. tó ṣe ìjọba tó ṣe ohun tó ṣe yìí màá fọ́ ojú kan pẹ̀lú báírò. inú mi ti ẹ̀ wá dúró mi má jẹ́ lọ́wọ́ àbíkí náà pè ọ́ sọ̀rọ̀ ògo rẹ sí ń fọyàwó bí ògo nàìjíríà wa yóò tún wá ká ògo rẹ kó ọlọ́run pé ni ọlọ́run ní sanity fún ọ sórí gbogbo bàtà òsì bá wọn ti sí tẹ̀lé ọ̀hún àti sọ́ọ̀sì náà lọ́kọ́ inú òkìrì ká sórí wọn àti bó o ṣe pa fùrọ̀pọ̀ ọ̀hún. bí bàtà mi ṣe ń ṣí nìyẹn tó fi ń dájọ́ lọ́wọ́ mi ó tẹ́wọ̀n lọ́rùn bẹ́ẹ̀ ẹni àná lára ń ta olórí burúkú ni ara ń ta ẹni. láyé orí nǹkan kí n wèrè gbé ọrùn olùsíwárí bí àwọn asọ́gbó orí bí àwọn ọlọ́pàá ti ń kọ́ òwúrọ̀ rẹ rẹ̀ dẹ́yìn ni wọ́n wá bọ́ fòkùn gbé wọn wọ́n wá lápàlàpàlà di wèrè oríṣiríṣi olòṣì oníṣù gẹ̀gẹ̀ mẹ́jọ òṣì kò lè rí nǹkan mú délé o olòṣì mọ́jẹ̀ mi lówó òbí ṣe ń rìn ó rìn bíi kàbùkàbù àtẹ́lẹsẹ̀ wèrè ti sí kọ́mọ́dà fún wèrè kó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìtìdè alájọ tí èbínú dé. bẹ́ẹ̀ni ìjọya lówó ìyẹn má rí jà ṣàngó. kí ni mo jà lórí yìí ọ̀dọ́ kọ́sítọ́mù mi alátẹ̀ ó bá ní tọ́pẹ́ pé sẹ́ẹ̀ ṣé wọ́n ọ̀dájú wọn ìgbà wọn ọ̀dájú ó sì dájọ́ mi dé lóṣù kan. ntí ìkún rẹ méje ló ni mo ṣe dé nu ó sì dá mẹ́fà fún mẹ́fà hm? nìdá fún mọ́ jẹ lówó. mẹ́fà. bẹ́ẹ̀ ni. ó máa jẹ mí lówó. ni ìwọ ló dẹ kọ́kọ́ débẹ̀. àṣé ìpàrọ̀ fún ọ ní aya mi. ó wá fún ní mẹ́fà lẹ́ẹ̀kan náà. mo bá tún ní ẹ̀dá sí ó bá tún wọnú kékeré tán kò mọ̀ mẹ́fà mo lọ sùn lóde nì mo bá mú wèrè lẹ̀. ṣé òun ló wá nà ẹ ni àbí wọ́n ló nà àbí. mi kò ọmọ kò lè nà mí kò lè jà mm. mo sọ dẹ́ndé ọ̀rọ̀ burúkú sí oògùn ní fi ń gba kọ́sítọ́mọ̀ mi. oògùn bẹ́ẹ̀ ni mo ti wá bá fà á mo bá ah. fà á o mo bá fà á débi pé ó ti tóra wọn. tí wàá padà gbà fún un àbí ó bẹ lérí náà. àwọn àṣà tí máa ń dáhùn ó lérò pé má jẹ mí léwu tó ọjẹ mí léwu sàn gbọ́ pọ̀ nǹkan kan yẹn gẹ́gẹ́ ló ti ẹ̀kan bí mi ni. ok ó ní slogan má hmm. jẹ mí lówó kí ló máa ń sọ. a ní sinmi tó bá jẹ mí lówó sì ń bọ́ pa o. sọ wá pa kí ni wọ́n máa ń sọ. alájọ tí ìbínú dé lè mí alájọ tí ìbínú dé fowópamọ́ mọ́ bàa jẹ gbèsè. fowópamọ́ kó má bàa jẹ gbèsè. bẹ́ẹ̀ ni. Ah, ìyẹn náà lè bá kàn á dàbí pé bóyá èèyàn sọ pé àwọn kọ́sítọ́mà èèyàn onígbèsè ni wọ́n ṣùwárí o jẹ́ ká gbé yẹn tì ṣúrí nǹkan tá a máa ṣe ń sìn ni pé a máa wá babaláwo tó dáńtọ́ tó dángájá tó mọṣẹ́ tó jẹ́ pé tó bá pe èṣù láróyè báyìí inú èṣù á dẹ̀ máa dùn àkànmá ní kó bá wa fẹ́ṣù láàdì ní kó porúkọ lórí burúkú má jẹ́mi ló wà bí kí lórí ló ṣàlẹ̀ kó tiẹ̀ kọ́kọ́ ṣìṣe náà kó rí ẹ̀ kọ́kọ́ burú dànù lọ tábà tí wàá parí yẹn tán a máa lọ báyè yí ọ̀sùn kan tó lè tó mọṣẹ́ àwọn yẹn náà máa wọ àkọsẹ̀jáyé ẹlẹ́dàá èèyàn wọ́n máa mọ orú orí tó gbé wáyé wọ́n máa mọ nǹkan tẹ́lẹ̀dàá ẹ̀ bá ṣiṣẹ́ bóyá erùpẹ̀ ni bóyá afẹ́fẹ́ ni ẹ bóyá náà ni ẹ wọ́n á wá bẹ̀ bọ orí ẹ̀ torí orí yẹn ní ìdìbìbọ̀ torórí ẹ ti bá wò lápá ọ̀tún báyìí ó dàbí orí tí ò lógo tí bá wò lẹ́lẹ́kejì á dàbí pé bóyá orí tó ti gbà bọ́dẹ̀ tó jẹ́ pé orí gidi orí àyànmọ́ tó jẹ́ pé o ní ìpín àtàyànmú ẹ̀dá látòde ọ̀run wèrè kan ò ní dé kó sọ pé òun lóògùn gan bíbélì gan sọ wípé èmi á ṣàánú fẹ́ni tèmi á ṣàánú fún ó mọ̀ ṣe o ó mọ̀ ṣe o kò kàn ó ti sọ pé ẹ lọ síbi tí ẹ ṣe kẹ́ lọ kórè ìwọ òwà ìwọ tí ẹ wá ṣe òwà kéré tó jẹ́ pé orí ẹ orí ẹ ò burú wọn tí forí ẹ gbà pààrọ̀ kan forí ẹ gbà kí àbí síbi ike oníke olórí burúkú má jẹmí lówó yẹn kò ní débẹ̀ kan wá fún ní mẹ́fà wọ́n á fún ní mẹ́fà tán wá kórè títí ẹ wọn wá rí nǹkan kan wá lówó ti tán owó ti tán nínú gbá onídìí kò bọ èmi ò bọ́ jiyàn nígbà tí n sì fi fẹ́ yàwó sí mo wà sí mo gbàjọ táwọn èèyàn ń gbà kí ni mo fẹ́ yàwó sí ní ọba lè gun ẹja mo gbé wọn ní kàntán yẹn ẹsẹ̀ rẹ̀ lẹ́mọ́lẹ̀ kò rírí mú wọlé àtìgbà náà kí ni mo fẹ́ sí báyìí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní dàrú mo ti dúpẹ́ o ṣeun ẹ̀hún sílẹ̀ abúlé ọlọ́ọ̀kọ́ lọ ni àbí ṣọ́ọ̀ṣì àbọ́dọ̀ yóò sọ pé mẹ́ta lọ kàpọ̀ yìí ní ìsìn èmi ò sì mọ̀bì kankan jù wọ́tọ̀ ọmọ bẹ̀ lọ. a máa wá mi ní pé mo máa mú ẹ a máa wá ni mo sọ èmi náà dẹ̀ mọ̀ ìgbà tí bàbá ẹ̀ ń kó yàwó jọ tó rò pé òun ṣe oríire tí ò mọ̀ burúkú lòun ṣe torí wọ́n á máa fẹ́ yàwó jọ ni wọ́n á máa dùn wọn nímọ̀ pa yí ọmọ làwọn ń bàjẹ́ tó jẹ́ pé ńgbà tí ìyá tiẹ̀ náà bí ẹ tán ṣe ìyálé mi o ẹ̀wẹ̀ ọmọ o wọ́n ti mú kẹ̀ǹkẹ́ wọ́n ti lọ rí mọ́ bí tí ò yẹ kán rí mọ́ àmọ́ bóyá ibi ọmọ ẹ̀ gan. ṣé nítorí pé ẹ bí olólùpọ̀ ló ti tọ́jú bọlé ọmọ ìdàgbà sínú ìbànújẹ́ o ṣé mo pé tí mo bí ọ nìkan ọ̀sán wọ́n wá sí pé ó lè sí mo fẹ́ sún àfẹ́kìtì ẹ̀ bàjẹ́ lálẹ́ tèmi mọ̀ sàn ó ní kí n bá ẹ sọ̀rọ̀ kó má gbọ́. ọ̀rọ̀ wo ní bẹ́lẹ̀ nù rẹ ọ̀rọ̀ wo lọ sọ tọ́lá lùbáríkà rẹ. ẹ tí mo ní pọ́n ti forí ẹ̀ gbà pàrọ̀ òun gbogbo wa ni. pọ́n pé pọ́n ní forí rẹ gbà orí rẹ fi ń rùn ọwọ́ inú ilé nǹkan bàjẹ́ síyàwó orí lílé wù. ìyàwó ṣe fẹ́ mi gbàtọ́ fẹ́ mi. àló lè rè àló lè rè gbàtúgbà tó mọ̀ pé gbẹlẹ́gùn ni mí kílẹ̀ tó gbẹ gbẹlẹ́gùn. ẹ bá gbé ọ sọnù aníkìtì ọmọ ta èèyàn mẹ́sàn-án ni bàbá rẹ bí hmm. mẹ́fà ti délé mọṣú síwọ náà fẹ́ padà lọ délé mọṣú. jẹ́ ń dálé mọṣú kí ló dé tó fẹ́ jẹ́ kí wọ́n ṣòro ìdílé tèmi náà fún. àwọn ni pé délé mọṣú ẹ mọ̀ pọ̀ ń bẹ́ o ilé mọ̀ kóbìnrin ní ìjẹba alẹ̀ ńlẹ̀ yìí olóṣì wèrè. àwa wíta ni pé olúpọ̀nà ṣe kìíní kára náà kọ̀nà ti mú yín olórí ibú olóṣì látòní lọ o ti di non-living àfẹ̀mí ara ó tún ṣe lórí ibùdó ẹbí ẹ èmi tí mi ò padà lọ ẹ̀tẹ̀ ìgbà tí mo ṣe tán ní secondary school nígbà tí mo parí wá sí waec waec sí òsì olórí burúkú wá sí ìmọ̀sọ́mi ní wáyé. wọn náà fàkọ̀fà nǹkan òwò ètò gbé lọrin wọn tún lọ ayé rẹ máa tán wá sọ fún un rẹ dákun mọ fẹ́ gbẹ́sẹ̀. ẹ ẹ tẹ ta ló ni ta ló la ń gà kí ni. <laughs> ṣé èèyàn jẹ́ bẹ́ẹ̀ ni. ọkùnrin tẹ̀ máa ní fragrance gidi lára lóòrùn ah, ah. bíi wú. ẹ dákun rú ìyàwó wa lélẹ̀ kí wàá fẹ́ yàgbọ́n kan sí òpè mi. lọ ah, fẹ́ ni mo ṣe ṣì dúró mọ́ mi mi inú bí mi lórí burúkú àfọmọjọ ó dàbí ẹ̀fọ́ wọ̀rọ̀ ah, kí ló wá dé. eegun eléyìí ò mọ dáná. èmi lè gun má fẹ́ egun bà mí lẹ́ran jẹ́ ṣo ti gbọ́. sẹ́ran ọ̀rà tí ń somi. o ṣe. kò sí wàhálà. gbèsè ah ẹlòmíì fẹ́ ṣorí burúkú ní èmi ah ọlọ́run tí bá ṣe pọ́n ní kéèyàn máa bọ̀wọ̀ fún ọkọ èèyàn mo mọ nǹkan tí mo lè ṣe fún ẹ tí èmi àti ẹ bá tọpa fẹ́ jà kí ṣe pọ́n máa gbógo fẹ́ lẹ̀ wà náà mi má lu tiẹ̀ ta ṣùgbọ́n mo mo mo máa dàbí righteous woman torí pé mo ní ìbẹ̀rù ọlọ́run mo dẹ̀ ní ìtẹríba fọkọ. ìṣẹ̀lẹ̀ ni ó gbé wọn dóde o. ìtẹríba tí mo ní fọkọ ẹni ò ní jẹ́ kí n fún ẹ lé sí mi. ìṣẹ̀lẹ̀ ni ó wọn dóde ìyàwó èsì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó o. adéoyè. da dákun ṣàánú. Ah! gbogbo nǹkan tí à ń jọ bíi fíìmù lójú mi tẹ́lẹ̀ mo ti máa ń rí gbogbo àwọn píkṣọ̀ rẹ̀ ìgẹ̀rẹ́ máa ń jẹ́ kó kọ́kọ́ look like Basali ọ̀dà sí mo pààrọ̀ fún ọ hmm. mo fẹ́ràn gbogbo nǹkan pa rẹ̀ inú mi ń dùn dákun gbé mi dé bẹ́ẹ̀ ṣàánú mi. Eh? grace ọlọ́run ni. grace kínní. àti tẹpá mọ́ṣẹ́ ló bá tó. grace kínní lóòótọ́ hmm. eh, grace ni gbogbo wa ń lò hmm. èmi ò dispute yìí àmọ́ ẹ̀dìẹ níyẹ̀ bíi tẹ́yẹ wáyé tóun náà lè fọ. ẹ̀dìẹ ah. ah. ò ní information tẹ́yẹ ní ni ah. òun ni ó fi fọ. sọ wá rí bó ṣe wá ń wò mí mo wà sensational mo lè lack information àmọ́ ń gbà pé mo wà sẹ́ńsíbù o mo sì tún wà rìláìbù fúnṣọ mi fẹ́ kó wà mí bù torí gbogbo àwọn èèyàn nínú ìlú yìí kí wọ́n fojú irresponsible wò mí ṣàánú mi i want to be responsible turn me to a fisherman i am ready to catch fish in the water. ṣé o mọ̀ pé bí èèyàn bá tí ì ní bù wọn lè ka máwọn tó wà responsible. sọ àwárí ní ìlú tá a wà kó o ní bù ẹ̀ẹ́n tó fún lówó ò ní pẹ́ sórí ibú má jẹ́ kankan mi kó lórí ibú dà kó má jẹ́ n fẹsẹ̀ gbásẹ̀ káàkiri. bí oyè máa gbọ́ mi o hm? máa gbọ́ mi o kéèyàn kéèyàn tó lè wà responsible àfi kó ní nǹkan lọ́wọ́ o hmm. mo ti sọ fún ẹ ní gbogbo ìgbà pé kó relocate. sórí ìdí tí n ṣe lè fi ọ ṣeré tí n ṣe lè fi ọ lẹ̀ ní tọ́ sọ yìí sórí méjì péré mo lọ́rẹ̀ẹ́ tó pọ̀ àmọ́ méjì péré nu wọn mo ní kan Samuel ìmọ̀ bí n pé jọ́ọ̀ ní wàsá Amẹ́ríkà èmi ti ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni torí owó pásítọ̀tì wọn àti wọ́n tó mọ́ sọ pé kí n wá sẹ́kọ̀ọ́ wá sí kó ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra. mo ti sọ fún ẹ kò síbi téèyàn wà tí ò rí funfun ọlọ́run. àwọn àdúgbò kan wọ́n ti pé téèyàn bá wà ń bẹ̀ báyìí Hmm. ọlà ò kì í pé kó tó di pé. àbí ẹ̀bùn rẹ̀ gbansansa yìí ẹ̀bùn rẹ̀ gbansansa yìí gbogbo èèyàn kọ́ lọ́mọ tí wọ́n ń sọ yìí ìwọ tó tún mọ́ sọ fún mi pé kí n wá síkù àwọn èèyàn mọ̀ pé ojú ọ̀run tẹ́yẹ fò ó kọ́ńtàtì wa lórí whatsapp ó yàtọ̀ síra ìwọ̀n bẹ́yọ̀ kọ̀ọ̀kan náà láfẹ̀jọ níra wa ìwọ̀n bẹ́yọ̀ kọ̀ọ̀kan tá a tún jọ ní ẹlòmíì ò tún mọ bífù ara wọn ah, ah. èmi náà ò ṣe máa jẹ bífù mọ́ báyìí káwọn ayẹyẹ bífù mi. ẹ ẹ dé òye ǹjẹ́ ọmọ tó ní ìlú mélòó. ẹ wá bá mi jó sílù. ayé àdá yóò mọ̀ pé pos ló fi bẹ̀rẹ̀ iṣẹ́ ní kò pos ló fi bẹ̀rẹ̀ ní báńkì bá pọ̀ five thousand péré ló fi ṣí pos ṣọmọ ètò nínú ìsìn owó rẹ̀ olóǹkà. ọ̀dà tinubu bí tọkàn ní ẹ̀dìkì inú ilé tó pe gbogbo àwọn mánéjà báńkì rẹ̀ pé ẹjọ́ five hundred naira lórí gbogbo àwọn subscriber mi sọmọ iye tí ò ní ni àkáǹtì rẹ̀ lówó ń lọ wọ́n gbàgbé bí ìwọ náà ṣe dé kó. pèmí náà ní ìsìn ṣó mọ̀ pé wọn nílé iṣẹ́ búrẹ́dì kó torí pé mo tó ń tó ní bakery sí ṣó mọ̀ pé pọ́pọ́fù ni mò ń tà pọ́pọ́fù mo kàn lọ́wọ́ ràǹbì kan ni mẹ́fà péré three hundred naira n bá bẹ̀ sí ń tuta mo fowó díẹ̀ lé lórí mo ti dẹni tó ní bẹ́kì. lẹ́bi ti bá yí di pọ̀pọ̀fù pọ̀pọ̀fù ẹ̀mẹ́ta náà lọ́ọ́ ta tó fi kówó jọ átíríkì náà ló ń pè é èló ni wọ́n fi ẹ̀mẹ́ ẹ̀kẹ́ ló lèèyàn fi ń àrẹ́ǹjì àti ta pọ̀pọ̀fù eh, fúláwà àti yeast lásán lèèyàn rà ó sì dín sínú abọ́ kan àtòróró ọ̀nà fífọ́ kí ọmọ ìgbà kẹ́kẹ́ báyọ̀ pọ̀pọ̀fù scotting ah! Ah! mi kì í motivate èèyàn ó jẹ́wọ́ ni mo ṣe motivate. èmi yóò lè hesitate tí n bá tẹ̀lé ọtí mo sì wọ́ káàdì máa gbé lẹ́sítẹ̀tì. mo ṣe wọ́n sọ fún pé kó o tètè relocate àdéhùn má procrastinate ìtò bá ṣe ṣe ń kọ́mọkọ́mọ má lọ léètì. láyé mi ò lè léètì mo lè gbé lẹ́sítẹ̀tì tí n bá padà wà pẹ̀lú rẹ lẹ́kọ̀ọ́ dákun. ṣiṣẹ́ débi pé o lè ṣe géètì má lẹ́nu géètì kó tó di pé o máa gbẹ́ stéètì. èmi èmi ẹkùn mi ò lè sọ fọ kéètì bó o ní ṣé kí n bọ̀ tí. láì ṣe géètì. ọmọ girlfriend mi kéètì tàjọ́ ń déètì. Ah, ó lọ́ọ̀fù mi débi pé kò lè dọ́bù déètì. tẹ̀sí ń déètì. kò lè hesitate kí n lówó báyìí ká sì jọ mọ́ celebrate. ṣáà fura kó bá lọ mọ àfọnikéètì. láyé kò lè suffocate ọmọ mi tí mo fẹ́ràn bó o sì ní mọ́tì. ìyá abílí ìyá abílí ìyá abílí o alájọ tí ìbínú dé pamọ́ fún bàbá àjẹ gbèsè. bóò ni. dáadáa ni o. mélòó lẹ fẹ́. ẹ wò mú kẹjọ ti pẹ́ mo fẹ́ lè bá ẹ mọ̀ pé ara aṣọ ọdún. bẹ́ẹ̀ ni mm. ẹ fẹ́ dá mẹ́ta. máa dá mẹ́ta. ẹ wò ẹ sì máa tẹ̀ wájú. àmín ọdún ayọ̀ láàsì. àmín wàá ní jẹ́ ọkàn tó kù lára. àmín àmín àmín àmín ẹ jọ débi lọ́la o. Ah, iṣẹ́ kí mo wá gbà <laughs> alájọ tí ìbínú dé. fowó pamọ́ kó má bàa gbèsè. àbúrò àyín ọgbà àṣẹ. ló sì rọ̀ yín lọ́wọ́. àmín àmín àmín alájọ tí ìbínú dé. fowó pamọ́ kó má bàa jẹ gbèsè ajáwa o ata ìka. ìyá abílí aṣọ̀kọ ọdún àṣẹ àṣẹ o alájọ tí ìbínú dé. wòlíì ajíbádé mr ajíbádé mr ajíbádé alájọtí ìbínú. fowó pamọ́ o mọ́ bá a jẹ gbèsè. alájọtí kì í bínú. fowó pamọ́ o mọ́ bá a jẹ gbèsè. alájọtí ìbínú. fowó pamọ́ o mọ́ bá a jẹ gbèsè. Ah, alájọtí ìbínú. ẹ ò mélòó lọ fẹ́ dá lónìí. kì í kúkú ṣe pé mo fẹ́ dájọ́ lónìí opportunity ńlá kan ló máa wọlé tọ̀ mí wá. ó kú oríire o. wọ́n ní ìwà ṣiṣẹ́ bá a máa lẹ́kọ̀ọ́ ni o àwọn tí máa ọtí. ẹ yóò rẹ ah, congratulations. òbítíbitì owó làwọn mọ sọ o. ọgbẹ́ tàjú tàbá wa ìlọ. bẹ́ẹ̀ ni o. tàbá wa yóò dàbí ìtàn. Ah, ẹ wo níbi ò lọ wa ń lọ. ọ̀la ni mo fẹ́ lọ. kíákíá ni. ẹ kódà gan sọ pé oúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ wọ́n mọ fún wa gẹ́mí. Ah, àwọn àmọ́ wọ bàtà kókó kà. pápá ń bá rí ẹ ní pé ó sàmọ̀ pé mo ti dájọ́ bíi méjì. méjì sí one two. kò sì mi hmm. gbogbo nǹkan ló dákun mo fọlọ́run bá bẹ̀rù bá ń kó àjọ tí mo dá bá ń kó kí n lè rówó wọ mọ́tò. gbà yọ̀dà ó sì lọ rí ọ̀bọ̀ rẹ̀. alájọtì. àfowópamọ́ mọ́ bàjẹ́ o sì ní jẹ gbèsè. alájọtì ìfọ dákun àjọ méjì mo dá two thousand naira rí ẹgbẹ̀rún méjì. sórí àjọ ìdá nìkan nígbà tó ti kọ́kọ́ dátà kọ́kọ́ ẹ̀mí alájọ mo ní gẹ́gẹ́ bíi báńkì ọ̀bọ̀ fowópamọ́ tó ẹ̀pọ̀ ọ̀dà délẹ̀ ni yóò gbowó rẹ sórí lè tọ́ wá gbọ́ kò rèé fò ó dé kò láyọ̀. ẹ dákun dúró náà àjọ tí ì tí ìbò lọ fa ṣó ń ṣe eré àbó ń ṣe eré. sọ̀rọ̀ yẹn ni kò ṣèdí o ṣe máa fèdí adó sọ ah. orí rẹ dàrú. ẹ ẹ wojú mi dáadáa ṣé mo kọ́ là bá a kó four thousand naira. mo rò pé orí ìyá ọbẹ̀ ògbè pè ní. tí gbogbo wa lájọ tí èbínú mo bínú ju èrè jẹ́ ìṣòtọ́ ọ̀rọ̀ fún ọ ẹ wùrẹ̀ Port Harcourt àbí Daddy of Lagos ní pẹ́ ọ kódà kọ́ Daddy of Ondo ó sì mú aládó kọ́ ọmọ adájọ́ ládó ọwọ́ awá sàárín ọ ìyálàyà rẹ wá roko ni o látàdó ọwọ́ awá sábà sí alẹ́ ọmọ rẹ. lákùúgbẹ́ ni o sọ ìbọn fàájà o ìbọn ọmúgbẹ́lẹ̀ ìbọn ọmúgbẹ́lẹ̀ kó fọ́ ta ọ̀sẹ̀ ní àdúgbò mi. ebi yàrá ìfowópamọ́ lágbẹ̀ẹ́ nígbà tí ó kù láàrin ni ah. ìgbẹ́ lọ wá tún fẹ́ bẹ́mi náà mú kọ̀rọ̀ <laughs> tí èmi náà fi bọ́ ọmú ìgbẹ́ eh. ìfúre páàkì ẹ̀ ọkọjá àyà. ìnà eh. tún lówó rẹ̀ eré rẹ̀ pé ní tọ́ ọmọ mi ọgá ìdẹ alájọ tèmi ya wèrè gan. obìnrin àsìkò. àwa gbọ́ngàn lánìgbà. obìnrin àsìkò. àwa gbọ́ngàn lánìgbà. mo kí gbogbo wa káàbọ̀ sí ìpàdé ti ọ̀sẹ̀ yìí o lágbára ọlọ́run eléyìí ò ní já ṣe mọ fún wa. a ní o. ẹgbẹ́ náà kò ní dá o. ọlọ́run wa ní fi ti ọ̀sẹ̀ yìí ṣe òpin ìpàdé fún wa. akọ̀wé ǹjẹ́ a ní ọ̀rọ̀ àsọtì ní ọ̀sẹ̀ tó kọjá. àlọ́rọ̀ àsọtì kankan yàtọ̀ sí ọ̀rọ̀ àjọ̀dún wa tó ń bọ̀ lọ́nà. Ah. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ pé a ṣèpàdé lọ́sẹ̀ tó kọjá a lọ sí ìnáwó yàkadìjà akápò mi kọ́ wa sọ fún wa nǹkan tó wà nílẹ̀ pẹ̀lú gbogbo ètò tá à ń ṣe lọ́wọ́ obìnrin àsìkò. àwa kọ́kọ́ la nígbà. obìnrin àsìkò. àwa kọ́kọ́ la nígbà. ẹ wò gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ ètò àjọ̀dún wa ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ dẹ̀ jẹ́rìí mi hmm. kódà gan aṣọ àjọ̀dún wa ó ti fẹ́ jáde. ẹ ṣeun ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ẹ ṣe gan. ẹ pẹ̀lẹ́ ọlọ́run á máa ràn yín náà lọ́wọ́ àmọ́ èyí tó ṣe kókó nú ẹ̀ ni pé èèlò ló wá wà ńlẹ̀ fún àjọ̀dún wa ta fẹ́ ṣe báyìí. ṣé kò sí. ẹ sọ̀rọ̀. ó ní èlò ló wà ńlẹ̀ fún àjọ̀dún ẹ gbé kiri akápò ẹ sọ̀rọ̀ kí ló ṣe ló kí ló tẹ̀ kù sínú bí òkú tó fọmọ sáyé lọ. mo fẹ́ ṣàlàyé fún gbogbo ẹgbẹ́. iye tó wà lẹ́rìí ẹ sọ̀rọ̀ ẹ sojú abẹ́ kù torí kò yé mi ewó lẹ́mẹ̀mẹ̀mẹ̀. ṣèkèrè five hundred and sixty two thousand. ẹ ẹ ká yìí ẹ má ṣe bẹ́ẹ̀ five hundred and sixty two àbíkẹ́lẹ̀ pé. Ah, sixty two ni mo pé. ẹ dẹ̀ tún tún sọ five sixty kí the last time ta ṣe meeting six hundred thousand naira lẹ pọwọ́ ó ṣe wá dìsí tó ní five hundred and sixty two ẹ wọ ẹ má ṣe bẹ́ẹ̀ o kí ló ṣe yín. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù bóyá wọn kó fìyà káríjà tó ṣe. Ah, ó jẹ bẹ́ẹ̀ wọn fẹ́ mi lọ́wọ́ kankan o lẹ́yìn owó ẹgbẹ́ tẹjá. ṣe é gbọ́ ṣe ráyé kí ló wí. ẹ sọ̀rọ̀ ṣe é gbọ́. Ah. ẹ sọ̀rọ̀ pé kí ni olórí olórí ẹ̀yin lẹ fura o hmm. ṣe ní ìgbà tí akápò ti dé ah. ó ti gbégélé sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ah. èmi ti mọ̀ pọ́pọ́ lọ ó ti wọ ìbáṣẹ ọpọlọ náà ti dóògùn toró dé ó ṣe hẹ̀m ó tẹ́wọ́ pẹ́bẹ́ ó tẹ́wọ́ pẹ́bẹ́ èlò ló wà ń bẹ̀ èlò ló wà ń bẹ̀ kó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kò rí bí. kí ni ah, ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ṣáká ibo lẹ kówó sí ẹjọ́ torí ọlọ́run o tí yàn bá rù ó máa mọ nǹkan tó fara ṣe o gbogbo àdàlẹ́ mo wà látàṣe ká tó kówó ìjọ ibo lẹ kówó wá sí ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀. olórí olórí nǹkan tèmi fẹ́ kẹ́ ẹ ṣe ní ìpàdé lónìí kojú pé kẹ́ mọ bẹ́ ṣe máa yanjú ọ̀rọ̀ yìí o kẹ́ ẹ mọ bẹ́ ṣe máa yanjú ọ̀rọ̀ yìí nítorí tí ẹ mọ̀ wípé owó ní bojú ọ̀rẹ́ jẹ́ ẹ yanjú ọ̀rọ̀ ìbátan kó mi báyìí lónìí lónìí tí ò ní kọjá òní obìnrin àsìkò àwa gbọ́ngàn la nígbà obìnrin àsìkò àwa gbọ́ngàn la nígbà. mo bẹ̀ gbogbo wa ẹ má jẹ́ ká jẹ́ kí ọ̀rọ̀ owó yìí kó dágbọ́n mi sí omi ìtòsí rẹ̀ lára akápò ní ìpàdé tó ń bọ̀ gbogbo owó ẹgbẹ́ tó wà ní ọwọ́ ẹ̀ kó bá wa ní ìpàdé kò jù bẹ́ẹ̀ gbà mí gbọ́ gbogbo ọ̀nà tẹ́mi náà gbà rówó lèmi náà mọ̀ sára fún mi ó sì sún òfin pé màá rí ẹ̀sìn yóò dán aṣọ àtẹ̀lé bàjẹ́ fún àbí. ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀. Ah ẹ̀gbọ́n mi bóòlù dé. ah báyìí. ah àdúgbò lọ́dọ̀ ọlọ́run. ṣé mo rọ́ mi ah kọ̀mọ̀ síná látàárọ̀. Ah, jẹ́ ti pa ìwà àlè fèjì. kódà mọ́mí gan ti bèrè yín wọ́n wà nínú ilé sí òsì. ọ̀rẹ́ mi o eh. máa pẹ́ kò sì kó má rí bẹ́ẹ̀ bó ṣe máa dáa ni mo ń bá káàkiri. Ah, ó ti ẹ̀ ti dáa ni hmm. síbẹ̀ yìí láti popular jingle tí gbogbo èèyàn mọ̀ yìí hmm. Hmm, ojú ò ní tì yín. Eh, orúkọ ti wà lè tọ́ àmọ́ kọ́lọ́hún fowó sí ìyẹn ni mò ń béèrè. ọlọ́run ọba yín dé gbìyànjú yín ládé ṣé ẹ rí méjì ni orúkọ ní máa kọ́kọ́ síájú àwọn èèyàn àmọ́ rí pé àbó ah, ṣe lóko tó kò tiẹ̀ lọ́kọ̀ nígbà tó lọ́n bá bẹ̀rẹ̀ sí ní cry effort rẹ̀ bá ti bá ń fowó sí ó ń tàn wọn àmọ́ change ọkọ̀. ó ti yé mi bí ti yóò sì jẹ́ mi. wọ́n máa ṣàlàyé fún mi. mo fẹ́ rí yín fún nǹkan kan. ọmọ pẹ̀lú ayé mo báyìí. wa kọ ni. lẹ́nu òṣìṣẹ́ ń járe ó tó máa ṣàdúrà bí egun àti pakọ̀. ẹ wo ẹ̀gbọ́n mi mo fẹ́ rí yín fún èmi àtọ̀rẹ́ mi fẹ́ràn mi ti ń bẹ lẹ́kọ̀ọ́ àjọ hmm. sọ̀rọ̀ láìpẹ́ yìí ibi àwa pílánì gbogbo pílánì wa dé ni pé kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ tí n bá tiẹ̀ dẹ́kọ̀ọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ń bẹ̀ ń máa ràn yín lọ́wọ́ yín sì ti mọ mú mọ́ proud. ìwọ fẹ́ lọ sẹ́kọ̀ọ́. ẹ ẹ mọ̀ pé eré pàpílò lèmi máa ń sá one day mo fẹ́ mú. ẹ ǹjẹ́ wo lo ti ń rò. àti ń rò ti pẹ́ wà la fìdí ẹ̀ sọlẹ̀ pé kí n sá mọ̀ bọ̀ owó ọkọ ni mo wá ń wá báyìí ẹ kí ló fún ẹ láti dájú pé tó o bá dẹ́kun o máa rí iṣẹ́. Ah, ah, ó fún ọ̀fun mi hundred ọ̀rẹ́ mi ti ń bẹ lẹ́kọ̀ọ́ kì í ṣe léèrè pa ó sì mọ ti ń ṣe òun gan fẹ́ kórè kó délé iṣẹ́ ní í ṣe ń bẹ̀ ó sì jẹ́ ó yé mi pé tí n bá fi lè wọlé lọ́sẹ̀ kan ọpẹ́ tán tí n bá fi lè ríṣẹ́ òun ti níbi pos tóun ò fi mí sí tàbí kájọ máa tó ń jẹ. ó dá ẹ lójú. hundred. o wá o ibi tẹ́mi ti nílò help yín gan-an ibẹ̀ lẹ sọ̀rọ̀ déhùn. lọ́nà o. tẹ́rí owó tí màá fi débẹ̀ àti gbogbo àwọn owó tí ń fi sàràjọ ò ní kókó owó tí mo nílò ẹ wá nóòtì kìíní kan sọ́kàn yín owó tẹ bá ti yá mi lẹ́nu ìtàn ni ó dì lọ́jọ́ ọ̀la torí mi ò padà gbéra ó sọ̀ fún mi. Hmm. ìgbà wẹ́rẹ́ àmọ́ sọ fáwọn èèyàn pé àbúrò mi tó sorí rẹ̀ hùn nígbà tí ó dé kóńgbà àkọ́kọ́ ìyẹn wọ̀ lórí. lẹ́nu orí burúkú sàn lẹ́nu orí burúkú sàn olórí burúkú kó tó sọ̀rọ̀ ẹ̀ ní ṣàlàyé ká ibi tí n ti máa ro ti máa ya ẹ owó olówó owó àjọ owó àjọ alájọ ni mo máa yẹ ṣé o mọ̀ pé gbogbo tó wà lọ́wọ́ mi owó olówó ni. Ah, ah, àtọwọ́ olówó àtọwọ́ ẹni kó sàókè mọ́fì kankan wọn wà ń bẹ̀ ni ẹbẹ̀ ti lówó olówó lọ́wọ́ ẹyá mi ní bojú yín jẹ́ eh. tí má fi lè dẹ́kun wọn tẹ̀ wò yín padà. adéoyè mi ò lérò pòrí ẹ pé rárá o ah, kí n yá ẹ lówó olówó mo rò pòrí ẹ ò pé wò máì kí n kọra mọ́ ara ń kàn mí o mo ti ṣe wàhálà lọ látàárọ̀ mo dé ń sìn òun bá mi sọ orí burúkú ọ̀rọ̀ pé kémi yá ẹ lówó àjọ kí ló ń ṣe ẹ náà déoyè déèrè kí ló ń gbénú ẹ. ẹ má fariwo jí mọ́ mi ilẹ̀ mọ́ mi ti ń sùn lọ́wọ́. èmi lèmi ń pariwo. ẹ nà. kò dẹ̀ tún sọ pé ẹ nà orí ẹ dàrú ni. Ah! ẹ̀gbọ́n ẹ ló máa ń bá sọ̀rọ̀ jọ torí Ọlọ́run ṣé torí pé o gbèbí dàgbà ló ṣe lọ́pọlọ lórí ẹgbà ló ń pè bí o. Mm, ọ̀yọ́ tèmi náà wàá gbé dàgbà sókèrè ni. Ah! ìwọ ọmọ àlè ṣé ọmọ ẹgbà ni ẹ ò gbọ́yọ̀ o tún fẹ́ máa ka àmọ́ ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹgbà mo ní ẹgbà ló ń pè bí. Eh, ọ̀yọ́ tí mo gbé dàgbà náà kéré ẹ̀gbọ́n mi. ẹ ṣẹ́gbà wá kéré ni. ṣé mo wá yẹ̀pẹ̀rẹ̀ kíkọ́ asín ẹ̀gbà ni mo kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ mọ̀ ní báàkì máa ń di yín pé ọ̀yọ́ gan àárín àwọn ọmọ elépè sẹ́kẹ̀ mo gbé dàgbà àwọn forí fọ́gò. orí ẹ ti dàrú mo rò pé òun sinwin. jọ̀tún náà lọ bá ṣòro kajà fọmọdé kò ń sẹgbẹ́ ló máa fi bájà ni. Ah! tó bá jẹ́ òkà tó sú ọ tó bá jáwọn ṣubú ṣeré tèmi ní lọ látọ̀yọ́ mo ti eh, bẹ́ẹ̀ ni lójú mi lọ́jà. ṣubú ṣeré ṣubú ṣeré kọ́lé mi ń bá ẹ sọ ànàpá ni mò ń sọ ànàpá ò dẹ̀ lẹ́rọ̀. kò sẹ́ni ọlá ànàpá. ànàpá wà lọ́wọ́ mi mo rò pé n sinmi mo ń gbìnrin ni. ta lẹ fẹ́ fi pa. ọmọ kò tí ń bá pa pé mi náà ni màá sin ẹ ló ṣe ń ṣe balabala. a béèrè owó orí burúkú lọ́ọ́ mi jẹ́ kó rí ẹ pé ara ń kọ́ mi o. ẹ̀gbọ́n mi ẹ kó ń bẹ̀ jàre. ó dẹ̀ ń béèrè owó lọ́wọ́ ni kémi yẹ́ ẹ lówó àjọ. mo fi pè bá mi lò mo kórìíra kéèyàn ọmọ sípè fún déèrè ẹ̀gbọ́n mi. èmi máa ní. màá bójú yín jẹ o. èmi èmi ọ̀sálẹ̀ mi. èmi kíni kíni kò ní dá fún ẹ. ẹ tẹ́lá kún bùn yín ní last one tẹ́lá tún sẹ́yìn mi ẹ̀gbọ́n yín mo lè bọ̀dọ̀ alọ́dún tó lọ́pọ̀ lórí burúkú wa ẹ̀gbọ́n ẹni mo jẹ́ kò ní dá fún ẹ. ẹ ẹ fẹ́ fún mi létí. mo dẹ̀ kó síbí. mo ní aláṣẹ pé fún mi ẹ tó sọ pé kò ní dá tẹ́lá tún sẹ́yìn ọ̀kan sí ẹ̀gbọ́n mi ń bójú yín jẹ. déèrè kò ní bẹ́ẹ̀ sẹ́yìn fún ẹ. Ah! ẹ̀gbọ́n mi létí ẹ mọ létí tí ọ̀rọ̀ kò sẹwọn. tí wọn fẹ́ ṣe ìkà fún ìwọn bọwọ yín tó bá mi létí kí n lọ lè fomi àgbọn láta. wo ọwọ́ yóò wù gèlè ọwọ́ yóò wù gèlè. èmi ò sà èmi ò sà fúnra mi. ẹ jọ sà ṣáà lè dún bí ò sà. àbò fẹ́ kí n jẹun náà lẹ́nu àbò lórí burúkú náà máa mi ò sọ̀tàn fún ẹjọ́ tó bí mi wọ́n sọ tó ṣẹlẹ̀ fún ẹ. máa mi ti sọ. ṣé máa mi ò sọ tó ṣẹlẹ̀ fún ẹ náà lọ́jọ́ tó bí mi. wọ́n sọ gbogbo ìgbà táwọn ọ̀rẹ́ yín máa lù láti kékeré bọ́ sí ìlú ìjọba. èmi kò sẹ́ni tó dán mi rí. táwọn ọ̀rẹ́ bèrè tọ̀. sẹ́mi tọ̀ kò dáwọn. kò ní dáwọn. ẹ bá mi lọ gbà lẹ́tọ̀. mo sọ̀rọ̀ fún ọ. máa bójú yíyá o wàá bójú tó jẹ ojú tèmi jẹ gala. ṣé ojú tó ń wo yìí sójú tí mo jẹ̀dí olómi. ẹ ṣé ojú tó ń wo yìí ojoojú kan ẹ wò ó mọ̀ pé akókúta yàtọ̀ sí kan akókúta ní máa bójú ẹ jẹ. ṣé gbogbo akókúta ní sáré bàbá kìí jẹun gbogbo kíní papọ̀ ni. ẹ kórìí ẹ pé o. ẹ̀gbọ́n mi ẹ má wọ wá o. àgbàlagbà ẹ kórìí ẹ pé o. àgbàlagbà jẹ́ òfin sọ́kọ̀ọ́tì àbúrò. kò lè dá o. ṣé bá sọ́kọ̀ọ́tì mo gbéra ẹ̀ ń pojú yín jẹ́ lọ́jọ́ wa. o lè gbéra. Ah! tó o bá gbéra ẹ̀mí àdúró. ẹ̀yin náà wà á tún ìwádìí lè rùn bẹ̀rù. lórí burúkú ọmọ ń bèrè wo lọ. ẹ mọ̀ pé ẹ̀fọn ó ní gúdú ẹ̀fọn ní ìjàpá lọ ẹ̀fọn máa ń kò lókè báyìí ìjàpá máa ń rálẹ̀. kó sí orí burúkú sọ̀rọ̀ jọ ẹgbẹ́ stop ẹ o. tí mi bá stop ẹ nǹkan kí ló fẹ́ ṣe. máa pojú oúnjẹ tẹ́fà ní wọ́n sì máa gé yín lọ́wọ́ jẹ. kò ní dá àfẹ́ tó bá gé mi lẹ́nu. ẹ̀gbọ́n mi sẹ́yìn fún ìwọ́n àlà. ṣé mo kò lè sùn ní mi mo lọ sí dá ah! àfẹ́ ah! ẹ. ẹ̀yin ti gbọ́ sá. àbí kí n fira mi wọ̀nyí kí n jẹ́ wọ̀nyí àkẹ́ni jẹ́jẹ́ ni bú ọmọ òkèké òkèké. tẹ́ ẹ bá jẹ́ kí òsà ah, tẹ́ ẹ bá jẹ́ kí òsà yá àbá burú kó gùn mí. nígbà wí àkáǹtì ní ìlọ́yọ̀ ilé mi kú ò mo gbé wí àkáǹtì bàbá àwọn ọmọ rí ani. tẹ́ bá mi tí mo tí mo tí mo fi lè gbé oúnjẹ tó bá ṣe ìkà fún mi. iwájú olókùn kún wọn ní ìṣẹ̀yìn olókùn kún wọn ní ìṣẹ̀ àbàtà pẹ́ńtì lókùn lókùn làkọ́ ọmọ lọ́jà mẹ́rin lókùn ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí wọ́n bí mi o ẹ ẹ̀sọ́ akórógun tó ní kò jẹ́ òbí ọmọdé gbogbo ogun gbogbo ogun yóò gbìn kò dẹ́rù bọ́ máa sí. ujèṣà ujèṣà ọ̀kan máa ń sọ pé kékeré ìjẹ̀bú owó ni àgbà owó ni ṣùgbọ́n ìwọ wá mi fọkọ̀. kí n ò ní kí n ò ṣe. sórí adé oyè kò mí wò ní ẹnu ló ní bíi ti àjàkàrà èèlò wò ìwọ ṣe lówó oní gbogbo rẹ̀ nínú ìlú yaba èèyàn mélòó lómi lo aago méjì. ẹ ṣàlàyé. ẹhẹn ìwọ nìkan lómi ìlú sórí nǹkan tí mo máa ń sọ pé sídìkò nítorí ẹ kú ni kò bá lè kò bá lè fowó pákéjì ara rẹ kò pákéjì kò jẹ́ kówó ní ru ọ kò jẹ́ kí ah. sídìmọ pé ó wà lẹbi ìsẹ̀kẹ̀rẹ̀ wo kó bá rí adéoyè bẹ́ẹ̀ á dàbí ìgbẹ́ lójú rẹ ni. <laughs> ujesa hmm? o sọ nǹkan nẹ́ẹ̀kan yẹn hmm. nù wéèkì tán ó mọ̀ kọ́ bá wọn kí ìjẹ̀bù wọn fọ́ <laughs> ìjẹ̀bù ètí ń na dọ́là kó ìbúra dé ṣé wò rí dọ́là yẹn hmm. èmi èmi jẹ́ wà. ṣé wàá rí nǹkan kí mo wá ń sọ ni pé jẹ́ kí owó nìyẹn pé rò ó kó pákéjì ara rẹ̀ ṣé hmm. wàá tí gbogbo nǹkan kí wàá ké sí dí ìwọ lóbìnrin kéré lẹ́ẹ̀kẹ́ owó rí i. fowó ba ti sí dí jẹ́ kó bá jí láàárọ̀ bẹ́ẹ̀ owó kó bá jí lọ́sàn-án owó kó bá jí lálẹ́ owó ni. <laughs> òde òde máa gbà mí ògùn rè kí sídì bá ti ṣe ti tẹ̀ kí bá ti fẹ́ ọ mọ̀ hmm. pè mí ní jèsà mọ̀ sí nǹkan kó bá wù ọ. ah jèsà hmm? wo mo rí mi wú bó ṣe ń gbé mi dé bẹ́ẹ̀ òun yé mi o òun yé mi gan òun rán mi sọ mi fọ kí n bá fún sídì lówó hmm. kí mo fún bàtà eré jẹ kí mo fún un náà rọ kí mo fún un náà sọ kí mo fún un náà lẹ o má gbà mí. ẹ <laughs> e lè gbà ọ á fún ọ ní ẹ lè gbà ọ ewu ìjẹ̀bú yẹ ni <laughs> èdè àwọn alálùbáríkà ni tó ìṣẹ̀ ń bá mi rìn tálùbáríkà tó ìṣẹ̀ wọn máa rán ẹ̀ wéèwé nà alùbáríkà náà ti bá ti bọ̀ rìn pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ ayẹ so wá rí ẹni bá ń wò mí bẹ́ẹ̀ àròkè bóyá torí pé ọ̀rẹ́ mi ò adéoyè o bóyá mo wá bítírè ọ̀rẹ́ mi ni o mi ṣe ah. bítírè sọ pé ìjẹ̀bú àti ìjẹ̀ṣà ó hmm. fẹ́ farapẹ́ ṣùgbọ́n mo láì jẹ́ àkàn. kìrìyèsí sọ nìkan ni. wọ́n ti gbé wá ó fẹ́ ṣe ọjọ́ òbí láìpẹ́. ẹ bí yẹn ṣe jẹmọ kínní bí mo kí kò. a ah! máa fò jẹ̀bú o ti rí nǹkan torí kí bẹ́ẹ̀dì rẹ̀ kó fẹ́ ṣe nì àwa ṣe surprise package fún Sidi. ok kaba lè rí bíi bíi surprise. ah ujesa ujesa <laughs> don't leave me. wo gbé mi débẹ̀ wo gbé mi débẹ̀ ló dẹ̀ sọ yẹn bis ló dẹ̀ di ah, èmi róònù dj yk dj yk múlẹ̀. káwa káwa gbé ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n kí wá pariwo sídìí ooo aya ìjẹ̀bú ooo. Ah, wo bẹ pa mi lẹ́kùn yìí wo bẹ pa mi lẹ́kùn. ujesa ujeboro sọdẹ yẹn hmm. kó bá kó bá hype ju yẹn lọ kó hmm. bá kó bá keep ju yẹn lọ n eh. lè fọkàn gbé create kan mọ ara yẹn. irọ́ ni. Ah, burúkú wọ́n ah. ìwà mi mi rúgbó náwó èrò. ayé ni da fàdéoyè mi tó ah. bá wà o sórí orí burúkú rẹ látọjọ́ kí mo ti ń bá rìn èèmọ yìí mi jẹ́jẹ́ jẹ́jẹ́ mi màá tún jókòó sí ilé á tún wá pé mi ò jẹsà ọjà lọ ṣe fàájì àwa débẹ̀ àwa ra one bottle ah. one bottle ìgò kan ká bá tún ra àtúnjọ pin mú ni o àwa máa wògò bí iye mẹ́sàn-án-mẹ́tì la fi máa wọ́n ti kó bá ti mu díẹ̀ bẹ́ẹ̀ òun ló máa ń kọ́ sí torí pé òun ló pè mí kó bá ti mú débè àtikẹ́ mi náà mú débè òun náà àtúmọ̀ díẹ̀ àtúmọ̀ kábàá wá ṣe tán ṣèbí òun ló pè mí jẹ́jẹ́ ìmójókòó sí i àtúnkà pin owó rẹ̀ sàn ṣe bóun ló mọ yìí mi kó ah, kó gbé mi débẹ̀. Ah, ah, iṣẹ́ ìjẹ́ wà. iṣẹ́ ìjẹ́ wà iṣẹ́ báwo ti ṣe dájọ́. iṣẹ́ ìjẹ́ wà iṣẹ́ ìjẹ́ wà oh. ṣíṣe báwọn ẹmúlẹ̀ bẹ́gbẹ̀ ṣu. Oh. ṣùgbọ́n náà ti ń bá mi rìn yìí eh. náà ti ń bá mi rìn ìjẹ̀ṣà máa gbé ẹ débẹ̀. <laughs> owó àmọ̀kẹ́ mo fẹ́ sọ fún ọ ni pé sọ̀rọ̀ hmm. pé owó wà lọ́wọ́ títẹ̀ eh. ọpọlọ wà lọ́dọ̀ tèmi eh. ìwọ máa ná owó kémi máa ná ọpọlọ. <laughs> wo wo owó yẹn èmi àmà fún owó ràlàkà ètò wọ. ètò wà là ó pọ̀ rẹ Ọlọ́run fún mi ni àwa dáwọ àgbàgbà àwa dáwọ eh, ó pọ̀ lẹrẹkẹrẹkẹ. ó pọ̀ wòmọ rẹ ń jazzu. azu azu club kọ́ ah. máa pa gbogbo náà club fún. nsc kọ wọ́n rẹ̀ jẹ́. mo mọ mọ mi rí mi mú ju. ẹ ò jẹsà ṣé o iṣẹ bẹ̀rẹ̀ màá fọ ti bá yín rẹ jẹ màá fọ bá tiẹ̀ jẹ. màá mú azu. màá gbé ẹ jẹ jẹ. <laughs> àti dọ̀rẹ́ ọ̀rẹ́ la ó ma ọ̀rẹ́ la ó ma ṣe. Thank you. ṣe ń bí wèé inú mi ń dùn. bí inú mi ṣe ń dùn tó káyọ̀ mi ń kó kí mo decide for ma ṣe kéèkì rẹ bó ṣe ń kó kéèkì special kéèkì ni o orúkọ rẹ wà nówó rẹ orúkọ rẹ wà nówó rẹ. Ah, ó kọ mi mọ̀ mẹ́mẹ́. <laughs> kí mo decide títí wo ah mo nífẹ̀ẹ́ rẹ gan ìfẹ́ ṣe yí bẹ́ẹ̀ ń pa mi bí ọtí mi lè jẹ́ mi lè wò. mo pọ̀ nífẹ̀ẹ́ mi. o tọrọ ni títí gbogbo ah! inú mi dùn dé mo ní orúkọ mi máa kọ rẹ bàmí ẹ̀kọ́ yẹn rí yèmí níjẹ̀bú le ìmìrà láyà rétérètè ìmìrà láyà rétérètèrè dára tó gbé o ìmìrà láyà rétè ìmìrà láyà rétérètè ìmìrà láyà rétérètèrè dára tó gbé o. kọ́ parẹ́ la ẹ̀mí ẹ̀mí ẹ̀mí mo ti wọ́n bá ti kọrin fún ẹ̀kọ́ fẹ́mi náà bẹ̀ sọ mẹ́rin fi ẹ̀kọ́ ọ̀pá gbọ́ àpọ̀ ọ̀tàn ibi ní ẹ̀ you need therapy ẹ̀ bí o bá nobody energy yéèyé tí bá wọlé dé àyàwó ajá tí bá ti fẹ́ mú lọ́nà báńgà ní ìyàrá wa lọ tààdà báwo kẹta fọ wàhálà yé fọwọ́ sọ fọfà ilà kìyànà sàdílà kọ́ bí ìhùbánà nígbà tí fọ́tò ń yìnbọn tánà oríjìnà náà bí ìjẹ̀rù jàǹdà bá ti lè rí ah, ṣé olórí ọ̀rọ̀ olórí burúkú tó ń pa ọkọ̀ olórí burúkú tó ń pé ẹsẹ̀ wọn wẹ́ni tó ṣe sọ̀tájú fún ọ ni orin tó ń pé adley àwọn èèyàn fi gbọ́. bàbá ẹ̀kọ́ yé mi. bàbá ẹ̀kọ́ yé mi. bàbá ẹ̀kọ́ yé mi. wọ́n á ní sọrí rẹ̀. ó yẹ bàtà rẹ̀. ti wí. gẹ́gẹ́ bó ti sọ yìí. Ah! ẹsẹ̀ tó fún mi nínú òkìrí kan ẹ tó fún mi nínú ó ṣe ọlọ́run mo bojú rẹ̀ ẹ̀dá. olùsọ ah, ìrẹ̀ ilé ẹ̀rọ lùlùmọ̀ ẹ̀mọ́ lùlùmọ̀ mo ti wá sáà lùlùmọ̀ ẹ̀mọ́ lùlùmọ̀ kẹ́ ẹ parẹ́ kẹ́ ẹ parẹ́ kẹ́ ẹ parẹ́ mo ti wá sáà lùlùmọ̀ ìwọ ìwọ ọmọbìnrin tó ọmọbìnrin tó ọmọbìnrin gbogbo ayé mi tọ ìwọ èèyàn kan wọ́n ṣe surprise fún gbogbo ojú tí mo kọ pátá kó o lè bá mi tọ̀ fún láwùjọ àwọn èèyàn gidi lòun tó fún lórí burúkú ọkọ̀ kọjú àrẹ́kà mọ̀lẹ́kọ̀ ó ṣe báyìí alágbà ìwọ yọmí dùn fọmọ ọpọsìtì orúkọ rẹ kọ parẹ mọbi tọwọ yọmí. ọ̀rẹ́ mi kò ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kò ṣẹlẹ̀ kí ni jẹgbẹ ni. mo bá mọ bí mo ti ń gbọ́ bọ̀ ìṣẹ̀lẹ̀ tó gbé wúbà mi ni kí ló ṣẹlẹ̀. Ah, àwọn alátọ wà lẹ́yìn ìgbà kí n gbé wúbà mi. olórí kúmọ́sọ̀fọ̀ ni ọmọ ìjẹ̀bú tó wọlé dé lọ́sọ̀kan orúkọ. wọlé wọlé. ìdílé wọn ṣe lọ́ọ̀ fún ìyàwó mi. Ah, sórí ẹ̀ dàrú ni ẹ sọ ẹ bẹ sọkúsọ àbọ ọbẹ ṣẹgi ọbẹ ọbẹ ọbẹ sọkúsọ mọnu mọnu mọnu jìbìnú ọbẹ sọkúsọ ọbẹ sọkúsọ jèsè mọ̀sídìí àtọ̀rẹ́ mi pọ̀ nínú ìgbésà ọbẹ ọbẹ gidi ọbẹ sà sọkúsọ lè sà jìbìnú jẹ. ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni balẹ̀ abalẹ̀ lọ wọ́n dà mí kájọ pàdé kìíní ṣájọ pàṣẹ ojú ọmọ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni balẹ̀ abalẹ̀ lọ wọ́n dà mí ìjẹsà ìjẹsà wọ́n dà mí ni mo rọ tirẹ̀ mo rà ẹ́ mo rà lájọ mùsàtù it is our done. ẹni sùn ẹni sùn ẹni sùn ẹni sùn ẹni sùn tí n bá ẹ ẹ ẹlẹ́dẹ̀ sọ̀tàtù tí n bá gẹ̀ẹ́tì ní tẹ̀ sọ̀rọ̀ pé wà á ẹ̀rẹ́jọ plan pé wà á surprise ìyàwó rẹ. ọmọ nípa èmi ọmọ nípa èmi èmi dá wà ní o ìjẹsà mo dá wà ní o ìjẹsà ó pa ọmọ mi ni. nígbà tó ṣe pé tó bá lówó ọtí mo lè ra fọ tàbí kájọ dáwó kọ ọmọ mi ìjẹsà ọ̀dẹ́lẹ̀ ọ̀dẹ́lẹ̀ ewu ìjẹsà ọ̀

ìmọ̀ pẹ́ mi ìmọ̀ pẹ́ ẹ má bá dé àbí mi jẹ́ ẹ pé àkákò yìí lè ṣe bẹ́ẹ̀ ìyẹn kó jẹ́ nìyẹn. ó ṣe wá ń ṣe bí ìgbà tó mú irú ìwà tó wà lọ́wọ́ ìyàwó máa bẹ́ẹ̀ jà o máa bẹ́ẹ̀ jà o mo sọ fún yín pé kó o má máa pè ń yàwó mi mọ́ lóòótọ́ láti fẹ́ rárí àmọ́ olórúkà ti gbòrúkà ẹ̀ẹ́dúró náà ṣé ṣàlẹ́ wá tí wàá mọ́lẹ̀ mọ́ ni kí làwọn ẹgbẹ́ yín wá fẹ́ ṣe sí báyìí. Ah, àìtẹ tí mo o àmọ́ àkọ́kọ́ ni pé owó tó kó jẹ kó hmm. bá wa dá padà hmm. èyí tó bá dẹ̀ ṣẹ́kù sí lọ́wọ́ kó bá wa kó. ìyẹn ṣe kókó hmm. àkọ́kọ́ gbẹ̀rán lẹ́nu ológbònà ká tó bá wí òótọ́ ni. ibi tíṣẹ́ ti wá mi. Ah, èmi ò sì nú ẹgbẹ́ yín wà nínú ẹgbẹ́ ẹ̀ sórí mo ti ní ìwọ ni ká kówó fún ká gbogbo owó tá a bá dábàá ìwọ ni ká kó fún títí dìgbà tí àjọ̀dún wa bá dé. èmi lè máa kó five hundred thousand fún. èmi ayọ́bàṣẹ́ tèmi ń bẹ̀ o. àwọn wọn ti mọ̀ yẹn. ọkọ mi ọkọ mi <laughs> mọ ìyá rẹ nínú ìlú yìí o mọ bó ṣe tó. ṣé pé mi ò kéré. má jẹ mí lówó kan gbogbo ìlú yìí kò sí ẹni tí ò mọ ẹ kò sẹ́ni ah, tún pé ìyẹ́ pọ̀ gbogbo èèyàn ló mú ẹ. Hmm. wọ́n dẹ̀ bù ẹ́ pé hmm. hmm, ọkọ̀ òwúrẹ́ ní kéjì kan ṣoṣo náà ni gbajúmọ̀ ló wà alájọkẹ́. Ah, orí mi rẹ̀ ń dìde orí mi ń wú. Màmá tí ìtọ́ máa mú mi sí. Ṣé mo ti lẹ́nu tó yìí? aláìní ṣá aláìní ìwọ náà ò kéré ò kéré nú ayé ṣé o wá kéré ni. mo ní kẹ́kẹ́ sóní ilé àti kẹ́kẹ́ sí gbogbo aládùúgbò yìí. má mi lọ́wọ́ lóde lóde lóde lóde. àbí ìwúde wa lùkù lálájọ wa. àyà mi kò ní. ọ̀rọ̀ pé epo náà lọkọ̀ ló kò èèyàn lówó èèyàn máa ń. àdúgbò fọlọ kí wàá rí gbìn tí bẹ́ẹ̀ ń lè báyìí. bí kíni ẹjọ ṣe lè sọ dídọ ẹ pé gbàtẹ ń jáde lọ láàárọ̀ ẹ fowó ọbẹ̀ lẹ ẹ fowó oúnjẹ lẹ ẹ fowó anything lẹ ẹdẹ òkú kò sí kankan nílé kò sí gáàsì kò sí anything ẹdẹ lọ. ẹ ẹ mọ bínú torí Ọlọ́run sílẹ̀ kọ mọ fi ìbéèrè béèrè béèrè lọ́run kó tó mọ wà bí amọniṣe ni báyìí náà. Mm, àtàfà ìmọ̀niṣe ni àṣenitọ́ tún bá ní dárò gbogbo ẹ̀ all in one èmi ni mò ń jẹ̀bẹ̀ kò sí wàhálà o bèrè pé ṣé mo tà kó o ajé ìyún ò sí inú ọpọlọ rẹ score rẹ. ẹlẹ́dàá rẹ ló bá sọ mi kì í ṣe mi àtọ̀nà ọlọ́run nìkan ló lè fọ̀rọ̀ ayé ẹ lọ́pọ̀ ọlọ́run mo sì rìn lọ bí orí tó látàárọ̀ o mi ò rí nǹkan kan mú bọ̀ wálé. tó bá ń gbọ́ gbègbè ọmọ ìjà rẹ̀ lè kú ìgbékúgbé ló gbé. eegun ẹja burúkú. tó bá jẹ́ pé bí gbogbo àwọn ọkùnrin ṣe ń ṣe bí olórí burúkú nìyẹn tó máa kúrò nílé láàárọ̀ tó ní fowó oúnjẹ lẹ́ẹ̀lé obìnrin wo ló máa wà nílé ọkọ dàárọ̀ yìí tó bá jẹ́ pé bí bàbá ẹ ṣe ń ṣe fún ìjà ẹ ṣé ìjà ẹ ṣì máa wà lé bàbá ẹ mi ò tiẹ̀ rò pé ilé ọkọ gan dùn mọ́ wọn torí suffering and smiling ń ṣe ẹni tí ilé ò bá ti tò ẹ́ tí ò rí dùnú lọ́dọ̀ ọkọ ló máa ń sọ pé ọmọ mi lọ́kọ mi mi ò mọ̀ bóyá ọmọ àtọkọ papọ̀. inú mi dùn orí burúkú àárọ̀ ọmọ àkókò mọ́ ẹ̀dá ẹni fi máa kọrin pé ilé mosú ti pọ̀ lọ́ọ̀dẹ̀ wọn ilé mosú ti pọ̀ lọ́ọ̀dẹ̀ wọn ìyà àwọn àgbà o ló fọwọ́ bà wọ́n o ìyà àwọn àgbà o ló kú serú ẹ̀ rí o ilé mosú ti pọ̀ lọ́ọ̀dẹ̀ wọn. olórí burúkú àwọn tó bá ti ní api òmìnú márèjì wọn lẹ ti máa mọ̀ èmi náà mọ̀ pé bàbá máa gbáko títí ìjà ẹni wọn àjọ máa kọrin wọn máa fi búra wọn ṣé bí mo ṣì ka school sá ṣé wọn ní jẹsẹ sí certificate lọ tí wàá ṣe pé mo kọjú ojú mi kí nígbà tí mo fẹ́ ìwọ àti tami you and who you and who if i should start speaking english with you abi to you wàá gbà orí rẹ dàrú school start wá ṣé school start àti jss three wọn kó jọ papọ̀ ni. inú mi dùn ọmọ abẹ́bí ìtàn kàlẹ́ndà níbo ìwèrè fẹ́ẹ́ fi kọ́ ẹ̀yin wo èwo lọ fẹ́ẹ́ fi kọ́ ọ̀ tí èjì afẹ́sílẹ̀ kàn ká mọ̀ tí ó dáa bí yàrá ẹ̀sìn sílẹ̀ ẹ̀ tí wọ́n wá lọ́kọ méje ọmọ mẹ́tàdínlógún wọ́n tọ̀rọ̀ abẹ́mọ́tọ́ fi kọ́ńdọ̀mù bíi ṣebí tírí sọ̀mù ni ẹ ṣe ń gba àwọn obìnrin tí ìyá rẹ sọ tó wá sẹ́yìn bí gbá tí wọ́n fi ń gbé gbọ́ orí ìta. orí yín ló burú pátápátá òdí èṣù nìyí ẹ ti lọ tọrọ ẹ èṣù fún mi ọgbọ́n bá fún mi ìbàjẹ́. ẹ bí fásitì lọ dáa fún lórúkọ náà ti bí ọ. èwo ló dáa fún wò èwo ló dáa fún wò olórí yín náà ló ń fa gbó kiri. ẹ̀yin rẹ ṣe rí. olórí yín náà ló ń fa gbó kiri àbí tí èrè náà. ẹ̀yọ́sọ̀ tí ọlọ́mọ lọ́jọ́ òbí rẹ̀ rún sí àríra dáadáa báyìí ó sí àríbi àrùn ewúrẹ́ báyìí. lọ́jọ́ òbí dìde kójú ọ̀pẹ lóye ọ̀dìde kójú. oore ni mo fẹ́ lọ kọ́. olùsí ìyàwó orun rẹ̀ ṣe níbi ìta ẹran tó kù. láìsí pẹ́ rírun rírun orí ibú rẹ̀ gbé látọ̀run. òdòjọ́ náà ló ń yọrun fún ọ. n má ṣe é ṣe kìtù ta ìwà n ó tún kádàrá mi yàn. mọ́tàn tírélà Dangote ni táyà rẹ̀ lọ yà wọ́n mọ̀ kí ọgbẹ́rù rẹ̀ ní àwòsàn àwo ti táyé wá ni ọ̀padà wà lásán bẹ́ẹ̀ ọmọ rìn kì í ni àfi bí sáǹdì àtijọ́ ẹ̀yọ́ ọmọ gbogbo nǹkan ní rìn à ó ti rìn ee panajẹ yílu ẹja rẹ kí n bọ di kànga. di kànga kọ di garawa di basia. ṣé ìsanwó basia. lẹ́yìn mi lè jàre nínú òbí fún ọtí ìdè tọ́bi fún ọ̀là kọ́ni. ìyá kí ló ń fi ló ń ṣe. kí ló ń fi ló ń ṣe. tọ́ba ti bí ibà lóko gbàgbé mi fi rọ́wé rè mélòó mo fi orí mi yà ń ká ìgbìmọ̀ béèrè. ìwọ fífò ìgbà yìí. táwọn máa jẹun yóò fẹ́ràn béèrè. olórí kúkú yìí. bọ̀ ìgbọ̀lá ń bọ̀ inú ilé wo táwọn ọmọ tó ń yọjú wà bó ṣe ń rìn gàlégàlégàlégà dákun fún kínní sọ wọn yíjọ ẹ̀mí ló mọ fẹ́ sọ fún ìfẹ́ rí ọmọ ní ayé mi sábà kò sí sàn lẹ́nu ayé mi. mo ti sá àwọn ọmọ wa. o sá kókó lọ kárùn lọ ní ọ. I don't want to see you again. mo sọ mi dẹ́. Get out dákun mọ jẹ ní disease láyé rẹ. yẹ yẹ totally diseases. dákun mọ jẹ ní. sọlọ tó sọ mí dàgbọn ṣe wáyé. kí ni mo ṣe. i'm totally downcast. ẹ àmì mọ sọdà. mo dára èmi ganan wà mo ṣe náà dákun dárí jì mí. kò rí bó ṣe rò. bóòlù ti wá jẹ. olórí burúkú ara wọn yìí mọ bó ṣe ṣe. ẹ̀kan náà mo kàn ráwọn tí ń fún fèrè tí sábì bẹ̀rẹ̀ rí mọ́ parẹ̀ kẹ̀sẹ̀ mi mọ pílánù sọpráìsì dákun sàánú. Ah, bí gbogbo àwọn àti yín àwọn ẹ̀gbọ́n yín ṣe máa ń ṣẹnu àwọn àtàwọn distributor wọ́n jọ plan yẹn ni kódà wọ́n tún ní gúrùpù tó ń ti dáwó tó bá dijọ́ kẹjọ ọmọ sọ ah you caught me ẹ wá lọ sí make up sójú ẹ wá sọ pé ẹ mọ̀ gba wọ́n yẹn ṣe surprise fún yín ọ̀gbẹ́ni kú omi jàre. ṣé ọ̀dà tí má ti fẹ́ dárí jàn ṣé normal position tó yẹ kí n ti bá ọ ni mo ti bá ọ ah. níwọ̀n tó yẹ kó ọmọ sáré lọ kọ́ ọmọ sáré tó ọmọ sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan yìí fún ẹ kọ́ ọmọ ṣe wàhù kọ́ ọmọ ṣe wèrè kankan kọ́ ọmọ sọ ọkẹ́ bákan bíi bad boy teams kọ́ ẹ̀ kọ́ ọmọ sáré lọ kọ́ ọmọ pariwo wọ́n lé mi bọ̀ wọ́n lé mi bọ̀ wọ́n lé mi bọ̀ láti ilé ìgbó wọ́n lé ọ̀bọ̀ ọwọ́ dùn ọwọ́ ń gba kéèkì. ó wọ́n lè pe cynthia ó lè pe cynthia. Ah! ó ti tẹ́ bó ṣe wà yìí ọ̀ọ́dún bẹ́ẹ̀ ọ ti tán ọdún bẹ́ẹ̀. pé kí ni ìfẹ́ ayé mi ni ó dákun dáríjì mi. tọ́ba ti ẹ̀ fi ọ̀bẹ yẹn jẹ́ mi sùn sẹ́nu wèrè yìí ló yẹ kó ọmọ tẹ̀lé káàkiri kọ́ ọ̀fẹ́ ni wèrè tí ọ̀lẹ́ education tí ọmọ kankan what is the definition of education I am totally downcast wọ́n tẹ̀ ti fọ́kọ̀ pé mò ń bọ́ sọ̀rọ̀ can you get out can you leave this place. ìdílé àwọn ẹ̀mú sọ́nà ya ti kì í ṣẹjọ́ mi. sórí ah! tẹ̀sẹ̀lẹ̀ nígbà ìmọ̀ bólórí burúkú ara rẹ̀ bọ́ sí àyíkó wọn gbé kéèkì wọn fún fèrè ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀ wọ́n fẹ́ fọ̀ bẹ́ẹ̀ ìjẹ̀mí náà ń sun àmẹ́rẹ́rẹ́ àbí ọ ọgbà ó fẹ́ gbèrú mi látẹ̀yìn ni bí ọkùnrin. ó fẹ́ gbèrú látẹ̀yìn àbó ti ṣe kíni fún ọ. kò ṣe kíni kankan fún mi. ó ti ṣe kíni yẹn fún ọ. láyé. ọkàn mi sọ pé ó ti ṣe kíni yẹn fún ọ. kò sí kankan fún mi dẹ́kun dáríjì. ṣé kò shift yẹ. kò shift. ṣé bó ṣe wà yìí ó gbé wá fún mi kí n check ẹ pé a1 ní báyìí. a1 mo wà. Ah, ọkọ mi sọ pé ó ti lọ lẹ́ẹ̀mẹ́ta attack ọkọ mi sọ pé ó ti lọ lẹ́ẹ̀mẹ́ta attack ah god. ọ̀sàrò mẹ́jọ bá oh god. Oh, ìfẹ́ ayé mi. sáyẹn kọ́ jẹ́ bẹ́ẹ̀. mẹ́bọ ní èmi ni ṣúgà ti bẹ́nu tì rẹ. nígbà tí mo sì mu tí nu. mẹ́bọ lé mi lásán tí bẹ́nu kọ́mọ́dù rẹ. ayan ti jẹ́ ọ ti pẹ́. o sì fi ká france. ọ̀gbẹ́ni mi ò ní táìmù àti mọ̀ títì kan tí ò dé. dẹkùn dẹ́rí jèmi kìí ṣẹjọ́ mi ah. ìmọ̀ kankan pa rẹ̀. ọmọ ah, kí ni sẹ́wọ́n wá kírètì ẹ̀fọ́ ni. ojú olórí ibú láàrin ni. sẹ́wọ́n stéèjì ẹ̀fọ́ ni. ìjẹ́ kò sẹ́rí jì mí. Ah, ọ̀gbẹ́rì. ìwọ ni wàhálà mi wọ́n ṣúgà sí mẹ́rin jì mí. ṣé kèké kò ti mú mi báyìí obìnrin náà fi mú alágbára. ìní ápù lọ́wọ́. ápù wọ̀ rẹ̀ dà. ìní ápù lọ́wọ́. ah ẹ̀ ń tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ ápù torí ápù náà fi pàbá sà. ìní ápù. láyé ádámù àti fànà ápù náà fi dàrin àjọ ayé wa rú. Ah, ah, kí ni yóò kí ni tẹ́ngbẹ́ ni. ìṣe ìṣe fà á. èwo èyí ló kọ mi. Adam ni èmi because I am derived from the Adam and Eva. dẹ́kun mi gbẹ́gun ààrẹ mọ jẹ́. oya oh, know my hips. dẹ́kun dẹ́rẹ́ jì mí. I love you. Don't say that. mo love you títí ayé dàpọ̀. You betray me. Ah, kì í ṣe mi lámì lámì ni wọ́n bì tí èèyàn. ọ̀ya dúró dúró dúró mo fẹ́ lọ ṣe nǹkan ta mo fẹ́ lọ ṣe nǹkan ta dúró dé mi kì í ṣe mo sọ pé yìí ṣe mọ́ ni ọ̀dà dúró dé mi mo fẹ́ consider ẹ̀ dúró dé mi mo fẹ́ jáde tẹ́lẹ̀ jókòó mo ń bọ̀ jókòó yìí bọ̀ jà mọ́ jókòó. obìnrin àsìkò. àwa gbọ́ngàn la nígbà. obìnrin àsìkò. àwa gbọ́ngàn la nígbà. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe pẹnu pọ̀ ní ìpàdé tó kọjá pé kí akápò kó kó owó ẹgbẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ kó kó wá fún wa wọ́n dẹ̀ ti kó wa. akápò ẹ ṣe o ẹjọ́ mi fẹ́ rárá o wọn ò kó pé o ṣùgbọ́n wọ́n ṣèlérí wípé àwọn máa kó èyí tó kù wá ká tó ṣèpàdé tó ń bọ̀. nǹkan tẹ̀mí náà ń sọ̀rọ̀ pé ẹ má jẹ́ akówó sanwó ìlú kan wà ẹ jẹ́ ká kówó wa ká kó fáràtà ẹni tí ò sínú ẹgbẹ́ wa rárárárárárá hmm? ìyẹn ló wá fún mi fẹ́ sọ pé a ṣe kówó wa fún májèlélò kó bá wa tọ́jú ẹ̀. Ah, ah, ah. Eh? Eh. kí ló ní ọ̀rọ̀ burúkú wo ló sọ jáde lẹ́nu yìí kọ́kọ́wó fún májẹ̀mílówó eh. ta ló mọ májẹ̀mílówó rí bó ní májẹ̀mílówó ti wá tí olókù lọ́rùn àbí ṣé májẹ̀mílówó ṣó máa wà nínú ẹgbẹ́ yìí. ẹ wo ẹni yóò bá mú kẹ́kọ̀ọ́ owó fún èyí tó bá mi ní pé kí nǹkan má ṣàti ṣòwò wa torí ẹni tá a kọ fún lọ́jọ́ òun àná àmọ́ ń tọ́ fi ṣe ìwọ náà ni mo máa gbọ́wọ́ tó lọ́jọ́ òun. kò jẹ ní ẹ̀wọ̀n ti ẹ̀dá bẹ́ẹ̀ má jẹ́ gbólówó tá a fẹ́ fún yẹn gangan èmi gan fara mọ́ torí àwọn tá a kọ fún wọn sọra wọn dọ̀bọ ni wọ́n yáwó jẹ. obìnrin àsìkò. àwa gbọ́ngàn asiko. obìnrin àsìkò. àwa ni lánìgbà. Eni mélòó nínú wa ló fọwọ́ sí pé ká kówó ẹgbẹ́ yìí fún má jẹ mí lówó. ẹ̀wọ̀n obìnrin àsìkò àwa gbọ́ngàn lánìgbà. obìnrin àsìkò àwa gbọ́ngàn lánìgbà. ẹ wo ẹ̀yin ọmọ ẹgbẹ́ abá tèmi máa yàtọ̀ sí ti gbogbo yín ti mú wa o bẹ́ẹ̀ ni nítorí pé yorùbá gan pòwe wọn ní tíyàn bá pẹ́ lórí mi èṣìkèṣì máa ń bá yàn bẹ́ẹ̀ èmi ìbá ní pé ká kó owó wa àjọ̀dún tá a fẹ́ fi ṣe ká a fẹ́ kan sún déètì ẹ bá wà láni déètì àwa la làjọ̀dún fúnra wa ká a sì fi ṣe nǹkan tá a fẹ́ ṣe kó tán lẹ̀ ká mọ̀ kówó fún yàn kankan. òótọ́ ni gbogbo àwọn tá a fẹ́ gbówó ìgan fún èwo la trust nù. Ah. ẹ má jẹ́ mi lówó tiẹ̀ wà nínú wa ah. ó obìnrin àsìkò. àwa gbọ́ngàn la nígbà ọdún ni má jẹ mí lówó láàrin wa kì í ṣe àìmọ̀fólóko gbogbo aládẹ̀mọ̀ wípé alájọ àsìkò ni má jẹ mí lówó nínú ìlú yìí kò sẹ́ni tí kò mọ̀ ní báyìí ẹ jẹ́ ká kó owó yìí fún má jẹ mí lówó kó bá wa ṣètọ́jú ẹ̀ títí dìgbà tá a máa nílò ẹ̀ fún àjọ̀dún wa tó ń bọ̀. ẹ wo olórí èmi tí ẹ fara má bàtẹ sí i wọ́n ní gbogbo alamọ má jẹ mí lówó kò ní jẹ wá lówó ẹni bá jọya lówó á ní ìjà ṣàngó ni má jẹ mí lówó àbí ó di dandan èèyàn bá dẹ̀ kọ́ fúlọ́jọ́ kìíní àná àmọ́ fún wọn là ní. wọ́n bò ó tún wá lẹ́nu ọ̀rọ̀ ẹ̀kọ́ jẹ́ ẹ̀kọ́ bàbá ẹ̀ náà ọ̀dà ìjà ìpàdé mi ní pápá ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ àgbàdúrà. mo fẹ́ kó sàókè kó tó wọ́ mi sàṣẹ kí n gbé àjàgà wàhálà kúrò lọ́rùn ìdílé yìí lóòótọ́ ẹ̀gbọ́n mi ń gbìyànjú o àwọn ọmọ pé tí ẹrù bá ti pọ̀ jù lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ ìyà ni ìyà ibẹ̀ ni mo ti wá ronú pé ọ̀rẹ́ mi fẹ́ràn mi ti ń bẹ lẹ́kọ̀ọ́ ibi kò jọ kọ́mọ̀jẹ̀ ń bábà ẹ̀kú wàhálà ti pọ̀ jù lọ́wọ́ mi kí n máa dìmáàndì lọ́wọ́ ìyá mi tó bí lọ́mọ pẹ̀lú mo ṣe dàgbà ju ìtọ́ yìí lóòótọ́ àti wáṣẹ́ kò ṣiṣẹ́ àwọn ti sú mi kí n máa sùn lẹ́bọ̀ pa kí n máa jíbọ̀ pa mo wá sọ fún pé mo fẹ́ wọn bọ̀ lẹ́kọ̀ọ́ ó sì lè máa Èkó bẹ́ẹ̀ ni mo fẹ́ lu Èkó. Ah, ah. ọ̀ lè Èkó. bẹ́ẹ̀ ni yá o. ṣé bó bá dẹ́kọ̀ o máa ríṣẹ́ ni. Ah, iṣẹ́ tiẹ̀ wà lẹ́kọ̀ọ́ náà ibẹ̀ kò la pè mhm. Èkó lé ọgbọ́n mhm. Èkó lé owó Èkó lé gbogbo nǹkan hmm. ó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́ba ti sọ pé bẹ́ẹ̀ ni rí ẹ wà kò sí wàhálà àmọ́ ṣé o ti sọ fẹ́ gbọ́n ẹ̀. àá sí ìwọ̀n sọ sàbílẹ̀ tí abẹ́rẹ́ àbí òní mọ̀ oh. mo sọ fẹ́ gbọ́n mi. kí ló wá wí. wọ́n lọ́lọ́ òun sì lọ ni ó ti fọwọ́ sí ó ah, bá ti fọwọ́ sí tó fẹsẹ̀ sí tó fi gbogbo ara sí èmi ò ní nǹkan kan ti fẹ́ sọ torí ẹ̀gbọ́n ẹni bàbá ẹni ni àkọ́bí ẹni ọkọ ẹni ni òun náà ó bá ti ní òun máa lọ èmi gan mú yọ̀ǹda agbára ọlọ́run wàá wá kéré èkó wàá kó wálé o ò ní ṣiṣẹ́ ṣe tó bá wá dẹ́kọ̀ kò ṣe jẹ́jẹ́ o máa rántí ọmọ ẹni tó ń ṣe rántí ilé tó fi ilẹ̀ o gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kankan gbàgbé ìwé tẹ́ ẹ máa ń pa pé ẹni tí ò níye dégbé ẹ̀yìn. kò ń dé bẹ́ẹ̀ ni o hmm. ẹni tí ò níye gbọ́dọ̀ dégbé ẹ̀yìn. wọ́n á fẹ́ kí n fàdúrà ti èrò ọkàn mi torí tí n bá dé èkó bí mo ṣe ń sọ lọ́kàn mi o mo ti mọ̀ pé yóò sẹ́ bẹ́ẹ̀ hmm. ọ̀sẹ̀ kejì tí n bá dé ní ti máa sẹ́ndì owó sí i. àmín àmín bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ohun tó wù ẹ́ ọlọ́run àbá mi ṣe fún ẹ o ṣé ọkọ mi o ṣé mo dúpẹ́ o ṣé ìyálùkù hmm? kí ni tí mo lè rí jẹ tó wà nílé. Ah, kò sójà àwọn kan lé mọ kò sójà àwọn lé ẹ àmọ́ wo mo ní ṣéǹjì ti lè fún ẹ kò fi lọ ra ẹ̀wà lọ́dọ̀ ya rí sí. irọ́ ìyá mi kí n tó wọ́n gbowó lọ́wọ́ yín kí n máa fi jẹun ó ti di èèwọ̀ láti òní lọ èmi máa mọ̀ sí fún yín jẹ èmi náà fẹ́ lọ èkó kí n lọ lè eradicate fọ́fà títí ń bẹ ẹ̀ràn wa ni hmm. gbogbo ogun tó ń jẹ́ ń bẹ ń bẹ kò sí kò sí kò sí kankan lọ́rọ̀ wa. àmín àmín àfi tí ìgbà fi lè bí ẹsẹ̀ mi dẹ́kun. àmín ọkọ mi ibi tó rí mi ti sunwọ̀n jù lọ kẹsẹ̀ mi wọ́n ṣàì gbèrò débẹ̀. àmín àmín ọ̀kàrẹ̀ agbé ẹ débẹ̀ orí agbé ẹ débẹ̀ lóko. ìyá lóko. ṣé adéoyè ti sọ fún ẹ pé òun fẹ́ lọ sẹ́kọ̀ọ́. ẹ ó ti ṣàlàyé fún mi ó ṣàlàyé fún mi olóhùn fẹ́ lọ bá ọ̀rẹ́ òun lẹ́kọ̀ọ́ kódà ó sọ fún mi pé ọ̀rẹ́ òun tó ń fẹ́ lọ bá ó máa bóun wáṣẹ́ mo dẹ̀nà lọ́wọ́n á ṣe gbogbo ìrọ̀rùn. ṣé o ti fọwọ́ sí pé kò lọ torí bó o bá fọwọ́ sí òun lèmi náà lè fọwọ́ sí o ìwọ ni bàbẹ́ ìwọ lẹ̀gbọ́n ẹ̀ ohun tó bá ti wí òun lèmi tẹ̀lé mi ì táṣẹ̀ ẹ̀ pa lẹ́yìn ẹ̀ sẹ́ẹ̀rí orí mi wú ń gbàtẹ́ sọ pé èmi ni bàbẹ́ ó túmọ̀ sí pé olórí ẹbí ni mí nìyẹn. olórí ẹbí ni ẹ o hmm. wọ́n bá ti ń pe olórí ẹbí pé olórí ẹbí o wọ́n náà máa dáhùn o. ó sì wá làwọn mi ṣé rí èmi ti fọwọ́ sí mo ti fẹsẹ̀ sí ẹ jẹ́ kó lọ kò sí ohun tó máa ṣe ikọ̀ ikọ̀ bá lá kò sí ohun tó máa ṣe lára àmọ́ ohun tí mo ṣàlàyé fún rẹ̀ hmm. mo náà máa bọ̀gùn kó tó lọ àdẹ̀bòrìṣà lé wa ó tán hmm. àmọ́ kì í ṣoògùn alájà o èmi ò lágbára ògùn alájà o ògùn ẹlẹ́dìẹ̀ la máa bọ pẹ̀lú orógbó àtòbí àtọ̀tí ó tán tádẹ̀ fẹ́ kó sí torí mi náà ni màá gbé. Eh, ọlọ́run á fún ẹ ṣe àṣírí ààbò kò ní tú mhm. lágbára ọlọ́run ó bá dẹ̀ lọ akóre ọ̀hún wálé lágbára ọlọ́run kò ṣe ọkọ mi. ẹ wo bá mi hmm? mo ní àpọ̀ mi ẹ eh, mo fẹ́ lọ rí àwọn oníbàárà mi àmọ́ ẹ rà eh, má pẹ́ o má pẹ́ o ṣó ti gbọ́ tó bá dẹ̀ ń bọ̀ kó bá ra búrẹ́dì náà bọ̀ o. ìyẹn bá yẹ ẹ̀ bá yọ ọ máa yọ ọ máa yọ ọ máa yọ ayọ inúkú lúkú lúkú ọ máa yọ ó tún ní táyà ẹ̀ bá yọ ọjọ́ wo ló fẹ́ fi orí ìkànnà ọmọ owó dà. béèyàn bá jọyà ló wá rí jà ṣàǹkó. owó gbogbo ẹgbẹ́ la kó fún ẹ yìí o jọ̀ọ́ mo fi ọlọ́run bá bẹ̀ mo fi ẹ ìjà ẹ̀bẹ̀ èèrà ògùdọ̀ rí o. ẹ̀sìn tó máa ṣe é ṣe rí ohun gbogbo lọ́gùn ni kì í ṣe bí ìtòòrùn o ṣe rí kò sí ohun tí mi ò lè tọ́jú hmm. àmọ́ tó bá ti wá dọ̀rọ̀ owó ìyẹn ni mo mọ̀ tọ́jú jù hmm. <laughs> ṣé bó o mọ̀. àmọ́ ah, mo mo ti sọ fóun náà <laughs> ṣé orí ìgbàgbọ́ tá a ní nínú ẹ̀ hmm. gangan náà ló mú wa gbé owó yìí fún àjọ̀dún wa tó ń bọ̀ lọ́nà mm-hmm. má jẹ́ kójú tì wá. kò ní yẹ làkè kò ní yẹ lóko ojú ò ní tì wá. ojú mi dojú ẹ o. ẹ wo ojú kì í tiná alẹ́ ojú ò ní tì wá. má jẹ mí lówó. ẹ má jọyà ló wá rí jà aṣọ mi. <laughs> ẹ ìyàwó mi báyìí àwọn ayíra kò sí wàhálà. bí ẹ bá jọyà ló wá rí jà Ṣàngó. Ah, èèyàn gbúdọ̀ tún sọ fún náà. <laughs> ti ro mí yàsùn. kí ìsìn ó tó sọ̀rọ̀ báyìí. ọkàn mi ò kọ́ lọ sẹ́kù iná lọ sẹ́kù tán ní ìsìn tí ó dùn ní adékúnlé gòdò àti sinmi. èwo nù oyin. oyin wọn tó sọ pé don't forget. ẹyìn ní forget ṣebí lásán ló sọ pé kí n rántí ṣebí bí ó ti dáa náà ni mò ń bá káàkiri. wọn mọ̀ pé bí ó ti dáa wọn ní lóde bẹ́ẹ̀ wọn mọ̀ kọ́nù ọ̀fẹ́ sí ọtún ọ̀nà ọmọ ìtọ́ àlọ́ èmi náà mọ̀ sọ i love you too lóòótọ́ yín máa ń wù mí káwọn èèyàn máa sọ fún mi pé i love you àmọ́ bí ẹni tí mi ò fẹ́ kọ́ tọ̀dọ̀ tiẹ̀ gangan lọ́jẹ̀ ni o any other person tó bá sọ fún mi pé i love you wọ́n kàn forí bẹ́ẹ̀ lásán ni àwọn náà fẹ́ wàhálà kí ni tí ń bẹ́nu rẹ̀ gangan kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún un. ṣé mi ò wá gbàgbé bá àtijọ́ ń bà bọ̀ ni màá tètè wálé ọ̀rọ̀ rẹ ní ọ̀bẹ ọ̀rọ̀ rẹ ní ọmọ ọbẹ̀ ló mi àyàbá ni ọ nígbà tẹ bá fẹ́ sáìnì ẹ̀ ní ṣe bẹ́ẹ̀. èmi náà wá ẹyìn rẹ́kọ̀ọ́ libẹ̀ lọ ni ẹyin tó ti jẹ́ tí má sì ti ní rẹ́kọ̀ọ́ libẹ̀ ìwọlé artist mi tí màá kọ́kọ́ gbé wọlé màá ti sáìnì ẹ̀. líbẹ̀lì náà lẹ́rọ sọ líbẹ̀lì òun bá sì ti sáìnì ní ìsìn kò ní pósù mẹ́fà tẹ́lẹ̀ fẹ́ dá wà. ìgbà tó bá ti ń ro red label ìgbà ni artist tó bá ti blow wọn lọ́kọ̀ àwọn fẹ́ dá dúró. wọ́n ti mú ẹsẹ̀ nù nígbà tẹ́ ẹ̀ bá ti blow ẹ mọ̀ ọmọ ẹsẹ̀ wọn package àwọn èèyàn tẹ́ mọ̀ díẹ̀ mọ̀ àwọn èèyàn kó bá yín so wọn bá ti blow tán nìsí yóò dogun ah! bẹ́ẹ̀ ọkùnrin náà ṣe mọ̀ ṣe nù ẹ mọ̀ tàn yẹn ẹ mọ̀ tàn yàn nígbà tí yàn bá nífẹ̀ẹ́ yín tán nìsín ẹ wà á lọ wẹ́ẹ́ máa fi dé nìsín ẹ ní pé ẹ ní kó dúró dè mí o lọ́wọ́ ọkọ tó fẹ́ mọ́ lọ sókun. wọ́n sì bẹ́ẹ̀ èkó ìṣe ìlú ìbò kódà kékeré jẹ́ ìlú èbò kí n lọ́pọ̀ tí ń tẹ́ àti lọ́bẹ̀ yìí lè gbàgbé àwọn tí mo fi lẹ̀ sẹ́yìn ìdí táwọn ó jì mí tá a ti jọ wà before IG tí wọ́n fẹ́ fi mí ṣeré nù even wọ́n máa ń sọ pé ah mo ti big inú ayé èmi èfi wọ́n ṣeré bó ṣe ń wò mí ṣe bá ra àwọn ọlọ́kadà níbi tán ti mú kókó kí n wàánu jíìpù máa bọ́dẹ̀ àjọ mú ni èmi ti wà tipẹ́tipẹ́ látàyè bàbá fẹlá látàyè wọ́ọ̀tà inú gẹ̀tẹ́ ni mi èmi ọlọ́tà mẹ́nu kò ń bẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ ó yẹ kó lè relate pẹ̀lú aya mi. mo ṣe sìnà tó bá débẹ̀ ní tó bá bá lọ náà ní kò kọjú mọ́. èmi èso sìnà lóòótọ́ obìnrin lè pọ̀ kọ́ńkọ́ńra gbọ́ yí mi ká o àmọ́ mọ mẹni tí mo fẹ́ fẹ́ gangan. jọ mọ pé ìsìnà máa ń ṣèyàn lọ́nà ni mo ṣìnà o. bí tẹ́tẹ́ ṣe máa ń tẹ̀yàn láwùjọ mo mọ̀ gbàgbé. I love you. ẹni tí bá sì ti mékì ẹ̀ báyìí ó ti yọ mò ń bọ̀ wálé wa mú ọ ni ìfẹ́ kémi àti ẹ ká lọ di ẹbí ìṣòkì sọ́rùn ọ̀rẹ́ mi fẹ́ràn mi. ọ̀dà mo ti gbọ́. sórí bọ́ọ̀rẹ́ mi ti wà lóòótọ́ ló ní mọ́tò àmọ́ ìmọ̀rú láìfù ti ń dì fún bẹ́ẹ̀ kí mọ̀ lọ wòyún mọ́lá kí mọ̀ fi má àlejò lọ lé rẹ̀ ká mọ̀ lọ ṣe ìṣó family sí lọ́rùn bó ṣe wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní mọ́tò ẹ̀yìn bùtù báyìí lásán wọn máa ń wá àwọn onílé tó máa ń gbé ibi tílẹ̀ bá sún wọn tí náà máa ń sọ ẹlòmíì ti gbé plasade aruna fún five years tí ò níbi tí ń gbé. kódà mo gbọ́ nínú tọ́pọ̀ àwọn kan bẹ́ẹ̀ ń lo èbù tó ṣe pé nínú mọ́tò ni wọ́n máa ń sùn. kódà tó bá gbogbo ọmọ tó ń sùn pátápátá inú mọ́tò wọn ti sùn. kódà yìí ní tẹ̀lé àwọn mọ́tò ń ṣe bọ́ bá débẹ̀. Hmm, má wọrí má wọ àdúrà ni kò fi sìn mí ó lọ rí ó sì bọ̀ rí. àmì mọ́kì o. mọ́kì. sọ́sílà mi ràn wọ́n tí yàn fọ́ oníran ni ìwò wọ́n tí yàn ọ̀gá. tètè wàá mọ̀ lọ. ewa ni ìrìnàjò ayé rẹ nínú ayé mi ewa. Hmm. dákun má jẹ́ di f9 o. ewa ni ọ hmm. mo nífẹ̀ẹ́ rẹ̀ sọ lè tí mo lè rí kìsìn àbí tí ká lọ kìsìn inú kìsìn ni. kò bá fẹ́ yé mi mọ́. Ah! mo gbé mo gbé mo dáràn ha wọ́n ti ṣèmi lọ́ṣẹ́ o ha ha wọ́n ti ṣèmi lọ́ṣẹ́ o bí <laughs> mo gbé sí rèé. rọ̀ bí àmàlà abẹ́ ẹ̀fun yéè ẹ̀fun oníṣọ̀ṣọ́ ẹ̀fun onígbúre yéè owó lọ́wọ́ owó lọ́wọ́ àgàmọ́ra níbi sí máa gbà níbi sí máa gbà ta ni máa ro tèmi fún irọ́ irọ́ mi yéè yéè yéè ẹgbẹ́ mi ó mami ẹjọ adéwìn nǹkan ṣé ẹ ti rí pé àbọ̀ ti pè yín. mi ò rí pé ìwúwo náà ni mo ṣe ní kí n wá bẹ́ẹ̀ pé bóyá nẹ́tíwọ̀kì tèmi ni ò dáa kí wọ́n lè bá mi pè. ṣé rí mú ìwà ìgbogbo nẹ́tíwọ̀kì ara mi ò ṣiṣẹ́ mọ́ rárá mú ìwà ìkò sí sẹ́tìn kankan tó ń ṣiṣẹ́ mọ́ lára mi. mo fẹ́ dídí òde òde ti gbé mi lọ́wọ́ o ti gbé mi lọ́wọ́ o ẹ̀fọ́ owó olówó déwòye ti gbé mi lọ́wọ́ àjọ five hundred thousand naira níbi tí mo gbẹgbà níbi tí mo gbẹgbà tàbí mo gbẹgbà fún Five hundred thousand five hundred thousand. kí ló ṣe é. dé oyè báyìí àbó mọ̀ tó sọ dé oyè tó ti kúrò ní tá à ń pè tí ò tiẹ̀ tá à rí pè níbo ló ti wá gbé ẹ lówó. bá mi ohun tí mò sọ o ṣé ẹ rí lọ́jọ́ tí mo gbowó wọlé ọjọ́ kejì ẹ̀ dé oyè béèrè owó lọ́wọ́ mi mo ní mi ò lówó lọ́wọ́ pé lówó ló wà lọ́wọ́ mi. àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì yaba àìkú ajé ìṣẹ́gun. <laughs> ó rí mi àbí. orí rí àyè bí n bá kúkú bó lówó rìn tí n bá yó bí n bá kí mọ́ kò sí nǹkan kan kò lè ní ebi mọ́ pa mí kò sì lè ní mọ́ jẹ́ èèyàn. àmọ́ ṣé orí farayọ́lá tó bá máa dán lọ́lá á kọ́kọ́ sin babalọ́lá kéèyàn tó jẹ gbádùn ọlá á mọ̀ nira ọlá èmi kọ́ ló máa sọ̀rọ̀ sí ọmọ sàn. káàtì ẹ̀wà gbàgbọ́ pé lóòótọ́ inú ẹ̀gbìn lọ́lá ń gbé tọ́lá bá ń gbé nínú ẹ̀gbìn gan ṣé dandan wá ní kẹ́ni ó súnmọ́ ni kọ́ mọ́ fi nípa sáyó ni. ta ló ń fi ẹ pa ṣáyó ìwọ ló jókòó ara ẹ ìwọ ló lójú kòkòrò tó láyọ̀ ọkàn hmm. ṣó ti gbọ́. ọmọ tí mo tọrọ lójú lèmi hmm. ìdùnnú òbí sì ni mí àìfọkànbalẹ̀ fẹ́ gbọ́n rẹ̀ torí mo mọ̀ pẹ́ni tí. olórí kó ọmọ ní ìgbéraga ló ń dẹ̀ láàmú ṣòro àwọn èèyàn bíi tiẹ̀ wọ́n pọ̀ káàkiri èèyàn tí ó bá ti rẹ́rẹ́ ńlẹ̀ kò lè débi kankan hmm. ṣòro ọmọ tó bá sọ̀rọ̀ kíkan tó hùwà kíkan èsì kíkan láàfúrú ọmọ bẹ́ẹ̀ lásìkò kíkan ah. bó ṣe jẹ́ nìyẹn. tọ́ba wa jẹ́ pé ọmọ tí ń jẹ kàrí kíkan tí ń wùwà kíkan. ẹ gàrí ó kàn lẹ́nu náà ni ah. tó bá wùwà kíkan kíkan yẹn náà máa kó bá ni. Ah, gbogbo ayé mi mọ̀ sí mọ̀ pé yọ̀mọ̀ kan sówó yọ̀mọ̀ kan sọ́lá ni. Oh. ìgbà míì máa ń wà téèyàn máa ń rò pé a ah, ọyẹ wọn gbóúnjẹ fún mi àmọ́ tí wọ́n bá kọ̀ tí wọ́n gbóúnjẹ fún ọ bá ọ bá gbóúnjẹ ń tọ́ kò léèwọ̀. o lè bú nǹkan kan ṣùgbọ́n orí ẹ̀ ò pè rárá ìyá ló máa bù fúnra ẹ̀ tó bá lọ bùbù. tí ẹ wá rí kó ní bóúnjẹ fúnra ẹ báyìí tí a ní pẹ́ẹ́lú mo ní òfin rẹ̀ báyìí ah. máa fògùn pẹ̀ wálé o láti pẹ̀ báyìí máa ogun ah. ogun ah. wọlé ogun kí wọ́n sọ máa tẹ̀ wálé máa bá ogun gbólú mi máa tẹ̀ wálé ogun gbólú mi máa ogun fa ọjà dúró dáadáa máa ogun fa máa ogun fa mi ò lè dúró mọ́ mi ò lè dúró mọ́ máa ogun fa o máa ogun fa o ó dẹ̀ yá fògùn fa kẹ́mi eh. náà tiẹ̀ rí eh. láti jọ́ tó ti lọ ìkín rí. tí n bá wọ bàbá tó bá máa dé rádàrá ló máa bá dé. kò ní rádàrá dé. kò ní wọ́ bàtà dé. bó bá ṣe rádàrá. kò ní wọ́ sọdé. wo bí òwe. kò ní wọ́ ṣòkòtò. àkìlẹ̀ dé. ọ ah, ẹ fún. ìrógùn wo ni. máa fóògùn ṣé. ìrógùn. ṣé àdóńjẹ tó jẹ máa gbà nú ẹ. Eh. ni mo jẹ́ kí n tún kù. Ah. jẹ́ nǹkan. Ah. ọba tàlá ọba tàṣà. níbo ọba takuntakun ló jẹ oh. iná dà iná iná iná iná dà iná. ẹ fi mi lẹ́nu. wá ẹ wá wá wá ibo ló wá lọ báyìí. lukú ẹ lukú lukú ọkọ mi lẹ́nu kejì tí mo kàn ṣoṣo ẹ má jẹ mí lówó gbogbo olù kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tó jù rẹ kọ ẹ lọ. nǹkan ń ṣe mí o. nǹkan ń ṣe é kí ló ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ̀wọ̀n ni. ẹ̀wọ̀n bíi ti báwo wo nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi má máa bá mi sọ̀rọ̀ lówe lówo kí ló dé. o pé lówe lówe la lù làgídìgbò ọlọ́gbọ́n ló máa ń yí ọ̀mọ̀ràn ló máa ń jó o wò lẹ́nu ọ̀rọ̀ owó ni. owó owó owó ṣé kì í ṣe owó tẹ́gbẹ́ kó sí ẹ lọ́wọ́ ló ń sọ̀rọ̀ pẹ̀. owó tẹ́gbẹ́ kó sí mi lọ́wọ́ ni mò ń sọ wọ́n ti jówó kó mọ́ mi lọ́wọ́ ah! Ah! Ah! mo gbé oyè mi mo rí oyè mo tọ́jú ẹ̀ ibi tí mo tọ́jú ẹ̀ sì kò yẹ kẹ́ni kankan rí rárá mo débẹ̀ kí n gbówó mi ò rówó mọ́ mi ò mọ̀ bóyá kó táyà ṣẹ̀ṣẹ̀ ni kò yé mi boroko boroko ẹ̀wọ̀n rẹ o ẹ̀wọ̀n wọn ò ní gbọ́ wọn ò ní gbà. Ah! Ah! Ah! wọn ò ní gbà wọn ò ní gbọ́ ìbò pátá ni máa ro tèmi fún báyìí. àbí kí n sálọ ni. ọba fèmí kan sílẹ̀. àbí kájọ sálọ. lọ síbo. yé yé àmà pariwo má pariwo má pariwo má pariwo sàrùn ìjọ tó yọ lọ tó bá pariwo àwọn èèyàn àgbọ̀ ẹ̀wọ̀n àyà kíákíá. Ah. ẹ fẹ́ pariwo mú ńlá lóní hàn jáde ọmọ àgbọ̀ mo dáràn mú pé ọ̀tá ò gbọ́dọ̀ yọ̀ mí ọ̀tá ò gbọ́dọ̀ yọ̀ mí o ta ló ṣe léyìí fún mi. ṣé mi ò ti padà ọ̀ bú báyìí mo ti yọ bó ha ha ha. àràfẹ́sọ lórí amófiyanu yìí mo mi báwo wá ni ṣó ti wá gbúrò àbúrò ẹ báyìí. mi ò gbúrò ẹ o. ẹyin ní tiẹ̀ ń rò kankan bóyá kò pé ọ̀rẹ́ ẹ̀ tí ó wà lọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ fẹ́ràn mi ò dẹ̀ pé ká tiẹ̀ gbúrò ẹ̀ ẹ́ kọ́mọ kù ní abẹ́ òbí kó tiẹ̀ má bójú wẹ̀yìn. ọkùnrin ò tiẹ̀ lọ bẹ́ẹ̀ rárá. pé yẹn ẹ́ màámi nǹkan máa ṣẹlẹ̀ o ẹ mọ̀ mi ẹ mọ̀ tí mo lè ṣe o ṣẹ́ni mo ní sùúrù yìí ah. ṣẹ́ni mo ní sùúrù yìí ó dáa o ah, tí n bá bínú tán ah. tí n bá bínú tán màámi máyì tí ìbínú tán èmi àti ẹjọ máa bínú tán ń gbà bá rí tí a bá rí owó lọ́wọ́ ẹ̀ tó jóun ló gbé. ẹ mọ tí mo lè ṣe o. mo mọ. ẹ mọ tí mo lè ṣe. bẹ́ẹ̀ náà bad now. Eh, all yẹn tóbi ó tóbi tó fún kọta fẹ́ ṣe. Eh, ó ń pè mí. hello. bàbá ìṣirò fẹ́ràn mi orúkọ mi ni lukulẹ̀kẹ́ lukulẹ̀kẹ́ kan náà lukú alájọ má jẹ mí lówó bí yàn bá jẹ ìyá lówó àríjà ṣàǹkó èmi ni mò ń pè. Ah, ẹ̀gbọ́n lukú ṣe apá. báyìí sí jọ̀ṣẹ́hùn tọrọ ẹ ṣe dáa kọ́rẹ́ ẹ kò lé látijọ́ yìí kò pé màmí kò pè mí tí mo jẹ́ gbọ́n ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni ṣó yẹ kó rí tó dẹ̀ jókòó sọ́dọ̀ ẹ̀ ń bẹ̀. ẹ tó dẹ̀ jókòó sọ́dọ̀ ẹ̀ ń bẹ̀. dé oyè kẹ èmi ò tí ì rí dé oyè o lóòótọ́ la jọ sọ pé ó fẹ́ wá sẹ́kọ̀ọ́ mo dẹ̀ ti fún ládírẹ́sì mi ò tí ì rí òkò pè mí mi ò dẹ̀ tí ì gbọ́ kankan látọ̀dọ̀ ẹ̀. adéoyè ò sí lọ́dọ̀ ẹ. ẹ ó ládéoyè ò sí lọ́dọ̀ o ìbádọ̀ ẹ̀ ló dágbére gbogbo pátí ìmọ̀pọ̀ bẹ́ẹ̀ ló dágbére. ládéoyè ò sí lọ́dọ̀ òun o màmí adéoyè ti gbé mi lówó tí ń lọ jayé. ẹ ẹ fúlẹ́ṣẹ̀ lẹ abó gbà mí ni ọ̀rẹ́ mi tí ó fẹ́ wá sẹ́kọ̀ọ́ tí mo kọ àdírẹ́sì fún mo kọ fóònù nọ́mbà fún ó tán kò dẹ̀ pè mí mi gbọ́ nǹkan látọ̀dọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ló ti gbowó sá lọ gbọ́dọ̀ mi ló wà ọ̀dọ̀ mi ló sọ pé òun wọ̀ mi understand. ó gbowó sá lọ. ìgbọ́ tí mò ń gbọ́ sí látọ̀dọ̀ ẹ̀gbọ́n ènìyàn. wá ó ní láti wà careful o èèyàn ń bọ̀ wá kí ẹ ìwọ gan tiẹ̀ ní sọ̀rọ̀ gbá olópin last fúnra rẹ̀ gbá ọdún ọgbọ́n. ti ṣe díẹ̀ ìgbà tó ń ṣọmọdé mo ti fún address mo ti fún nọ́mbà kó ṣọmọ ìkéré náà tó bá ti dé kò kàn pé mo ti fún address. anyway ṣáwà kẹfù gọ̀ọ́sẹ̀ ìyàtọ̀ ló gbé wọ́n sá lọ wọ́n sì tó bá padà àti bá padà ríra ọmọ nípa ẹjọ́ náà wó ni orí ìṣòro ṣe o orí ìṣòro ṣe ẹni tó máa ń pé ó máa kọ́ ẹ sí wàhálà lónìí kọ́ ẹ sí wàhálà lọ́la you better avoid them. ṣètò bámúdù mi jẹ já máa lọ ṣá já máa lọ. adéoyè ti lọ fowó mi ìràlẹ̀ ó ti fi ra mọ́tò ó ti fi kọ́lé ah, ah. owó olówó Bàmídé ò ti gbé owó lọ́wọ́ sí mi lọ́rùn. Ó ti lọ fowó ra lé, ó ti lọ fowó kọ́lé, ó ti lọ fowó ra mọ́tò. Èló lówó tẹ̀ mú wa tó. Five hundred thousand èló lọ́ntà lélẹ́kọ̀. Èló lọ́ntà lélẹ̀ èlò lọ́ntà lélẹ́kọ̀ máa mi. Tí ẹja fìyẹn lẹ̀, owó tó gbé òtí ẹ̀ tó ń wáyé o. Tó bá jó òun ló gbé kò tó ṣe gbogbo ohun tó wí yẹn. Àmọ́ níbo ló sọ pé ó wà? Níbo la fẹ́ wá sí? Màámi kí ló kọ́ mi pẹ̀lú ibi tí mo fẹ́ wá sí owó mi ni mo fẹ́ wá. Ah. Tó bá máa nù kó nù, kó mi sá ti padà sílé. Kí ayọ̀ àbúrò ẹ̀ nù mi ò rẹ̀bẹ̀ sunkún o tí n bá sunkún tó mi ojú mi bá kán lẹ̀ máa mi ah. ẹ wò mo fọlọ́ búra fún ilẹ̀ tí máa wọ̀ sùn rè ah. tó mi ojú mi bá kán lẹ̀ ah. tó mi ojú mi bá kán lẹ̀ tó mi ojú mi bá kán lẹ̀ ẹ mọ̀ pé sọ̀gbọ́n lẹ́bí. má jẹ́ kó bọ́lẹ̀ má jẹ́ kójú ẹ̀ kan lẹ̀ ṣé mo pa burú ẹ̀ ni ọmọ ìyá ẹ̀ ni àdínkàtì ẹ̀ sì mọbi tó wà nà hmm. àdínkàtì ẹ̀ mọbi tó ń gọ́gọ́ tiẹ̀ wà nà àdínkà mọbi tó wà nà má jẹ́ kó mi ojú ẹ̀ kan lẹ̀ o ẹ lukú lukú. far to the distance ó dàbí wípé ọlọ́pàá mọ everybody o. irú àdánwò wà lélẹ́ ìgbà irú jàǹbá wo ló wọlé tọ̀ mí ẹ̀wọ̀n ló má sílẹ̀ fún lókù yìí adéoyè ló èkó látijọ́ tó ti lọ mi ò gbúrú ẹ̀ ìkan ṣoṣo tó tún wà lákàtà mi lẹ́yìn tí mi ò mọ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáde òye òun lẹ̀wọ̀n tó ṣílẹ̀ fún ẹ ẹlẹ́dàá mi gbọ́ṣánú mi ah! àti òye wọn lọ́bẹ̀ ní kú sọ̀jọ̀ bẹ nínú lọ́wọ́ ó dẹ̀ gbowó ẹ̀gbọ́n ẹ̀ ó gbé sálẹ̀ èkó ojú wa wá rí rádáradá ọlọ́run mi ò ṣàánú mi ò ṣàánú mi ò. irú ẹ̀ṣẹ̀ wo ni mo wá ṣe Adéoyè tó fi ṣerú nǹkan báyìí fún mi tádéoyè dẹ̀ mọ̀ pé nínú tọ́rọ́kọ́bọ̀ àjọ yìí náà ni mo tún ń tọ́jú òun àti màmí tó fi wá dá mi lóró tó tó báyìí tó gbowó lówó sá lọ mọ́ mi lára àbí kí n nà pápá bòra ni kí n sá lọ tí n bá sá lọ màá mi ń kọ́ mo rẹ́ni kejì ní báyìí gbogbo ètò ti tò àsìkò ti wá tó tá a máa nílò owó wa tó wà lọ́wọ́ má jẹ́ mi lọ́wọ́. Ah, bí ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà ṣèbọjọ́ náà rèé bí àná nígbà tá a mú ọjọ́ àjọ̀dún wa òun ló ti wà ní pàkọ́ wa yìí tá a bá gbowó náà lọ́wọ́ ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ a lè tètè mójútó gbogbo ibi tó bá kùdẹ̀kùdẹ̀ tó bá kù sí a lè lọ ra gbogbo ohun tí a bá nídìí fún ẹgbẹ́ wa láti rà ọ̀sẹ̀ tó ń bọ̀ ò burú. máa kó fún wa síkan tó lé nílẹ̀. bẹ́ẹ̀ ni mo jẹ́rìí má jẹ mí lówó àmọ́ mo ní kí n sọ fún ẹ kó o lè bá wa rán an létí pé ọ̀sẹ̀ tó ń bọ̀ la nílò owó náà kó o bá wa sọ fún kó lè ṣarajọ kó lè gba gbogbo owó náà jọ lódìndín ó máa dùn ó máa rárin wo mo ti pe àwọn ọ̀rẹ́ mi lọ́nà tó jí àtàwọn ìlú kejì wọ́n máa bá wa ṣàdọ̀dún ó máa dùn dáadáa. <laughs> <laughs> Eh, bó ṣe jẹ́ nù àmọ́ tó bá wà ràn létí ọ̀sẹ̀ tó ń bọ̀ á gbowó kí gbogbo ètò kó lè tò lódìndí ó ṣe ó ṣe mo rẹ́ nìkẹ́. ọ̀nà báyìí tí mo dẹ̀ sọ fún pé mò ń bọ̀ pé máa yọjú sí. ẹ kọ́ kọ́ wọlé lókù tó bá gbẹ́sẹ̀ ń bẹ̀ ẹ́ lábúrú bí mo ṣe ń wá ìkíni gbogbo ìlú yìí àṣẹbi tó wá sá sí ni. mi ò sàwábí mo wá wò kàmọ́rù ni. ìwọ wá wò kàmọ́ ìwọ wá wò kàmọ́ bíbáyìí ni mo ti ń wá ìkiri láti mi sórí ẹlẹ́. ìyàwó mi. ní kí ni. eégún ọ̀tọ̀ ló ní kó jẹ́ ká fi tó. ah wọ́n tó bá bẹ̀rẹ̀ àwọn òwe burúkú tó máa ń pa yìí tó bá bẹ̀rẹ̀ àwọn òwe òṣì yìí ah lukú ẹ̀ lukúlukú ó máa dájú o ah ó dẹ̀ parọ́ fún mi ẹ pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo fi fún ẹ àṣẹ pé mo ò jí owó lọ́wọ́ ẹ. ẹ ìwọ gbọ́wọ́ fàgùrẹ̀ tó fi travel ni. ah kí ni a. ayé onírọ̀ ò ní dáa èmi ò gbowó fẹ́ni kankan wọ́n jówó lọ́wọ́ mi ni ṣé màá wá parọ́ fún ẹ ni. o tún parọ́ ó dà ṣàbúrò ẹ lọ sẹ́kọ̀ọ́ àbí kò lọ sẹ́kọ̀ọ́ máa dá mi lóhùn ṣàbúrò ẹ lọ sẹ́kọ̀ọ́ àbí kò lọ sẹ́kọ̀ọ́. òótọ́ ló lọ sẹ́kọ̀ọ́ àmọ́ òun ló mọ̀ bí tó ti rówó tó fi lọ sẹ́kọ̀ọ́ kò ń ṣòwò ló jí òun kọ́ ló gbowó. kò jí owó ó ṣe wọ́n jẹ́ pé ìgbà tó wó sọnù làbúrò tiẹ̀ lọ sẹ́kọ̀ọ́. ábẹ́tà kò ya tètè pé báyìí báyìí ẹ̀wọ̀n ló ń wọ̀ báyìí o. kejì jọ torí Ọlọ́run jọ ṣàánú mi sórí gbogbo mú ẹ máa wó iná ni mo ń sáré káàkiri sórí ìtòtú sọ yìí màá pè lóòótọ́ àmọ́ mi ò lè rò kò lè ṣe bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run ṣàánú mi ṣàánú mi mo fẹ́ kó gbẹ̀rí mi jẹ́ mi ò lè tọ́jú owó kí n wá sọ fún ẹ pé owó sọnù mi ò ń ṣe èèyàn bẹ́ẹ̀ àbúrò mi ò lè gbowó mi. Ah, ó ti yàtọ̀ ó ti jí ẹ lówó ó ti jí wa lówó. wo sọ wá ní gbogbo ìtàn sọ yìí ó ti ẹ̀ ti dá bí mo ṣe rí ẹ yìí ó ti dá sórí owó àwọn ẹgbẹ́ tábúrò ẹ̀ jígbe lọ tó fẹ́ rán ẹ lọ rẹ màá wá mú ẹ lọ sọ́dọ̀ wọn sí. lúkúlùkù lúkú o má jẹ mí lọ́wọ́ orúkọ òru ẹ mọ o ti ń jẹ gbèsè báyìí gbèsè tó jẹ yẹn wá lọ sọ. mi ò ní lè wojú àwọn ẹgbẹ́ ojú ẹgbẹ́ ti dojú wú sí ìjọ torí ọlọ́run má jẹ́ ń wò ó ṣàánú mi jọ torí ọlọ́run ta ni mo fẹ́ rò tèmi fún bá ìjọ torí ọlọ́run kéjì kúrò rẹ̀ ó ti fẹ̀ tó wà láàrin wa jọ ń sáré mú yẹn máa wówó yìí eré mú yẹn máa sán padà ni mò ń sá. Ah, ayé ìfẹ́ ọ̀tọ̀ ayé gbèsè ọ̀tọ̀ wọ́n ẹ̀pọ̀ onífẹ̀ẹ́ mi lóòótọ́ ni bí mo ṣe ń wọ ẹkiri ìgbà ti yọjú sílé àmọ́ wá sápamọ́ sí bíbá ẹni o fẹ́ rán mi lọ sẹ́wọ̀n. mi ò mi ò tí ẹ mọ tí mo fẹ́ sọ. àti àmọ́ àlọ́ bí akéǹdẹ̀ sọ aṣọ wa pọ̀ ní kò níṣó. lukú wọlé. wọlé. lukú wọlé. wọlé. tí mò ń jẹ lówó ni o. mo fẹ́ gbẹ̀gbà báyìí rẹ̀ sílẹ̀ pọ̀ yìí. pátápátá là Mami àmì kìíní ma. yé ṣáà wọ́n tó tá o wo ariwo tó ń fa yẹn ti pọ̀ jù ṣáà máa pọ̀ tààrà dáadáa. tàdé máa ro tèmi fún báyìí. ṣáà ṣe sọ̀rọ̀ wọ́n ṣe pariwo wọn ṣáà ti kó máa pariwo. ṣé ẹ rí ohun tí dèrò lè dá lẹ́sìn mi náà wà ní. àdínkù sì fún un. jẹ́ kí n lọ yọjú sí wọn o. màá lọ yọjú sí wọn ni kí ni mo fẹ́ ṣe ṣé mo fẹ́ sá lọ. má lọ yọjú sí wọn. lukú lukú lukú mọ̀ ń gbọ́ yín lóko mojú mi. bọ́ọ̀ yín mi ò dàkú. mojú mi kókó mi lè retí sí wọn tí má lè retí sí wọn èmi bá wọn sọ̀rọ̀ tí bá ti sọ pé òsì ilé wọ́n ti mọ̀ pé òsì ilé ẹni táwọn wá òsì ilé wọn máa lọ ṣùgbọ́n tó bá ti rí ẹ̀wà aláàdé o jọ ọkọ mi ṣùgbọ́n torí ẹ̀ náà mo fẹ́ lè dá mi bẹ̀ wọ́n máa máa lọ o ti gbọ́ jẹ́kẹ́ mi lọ yọjú sí wọn mi kò bá ti bọ́ síta ìwọ ìwọ ìwọ ẹ jẹ́ ká lọ sínú yàrá wọn àtọ̀hún àti eku àti ẹran tá a bá gbá níbẹ̀ káwọ́ wọn sí ká ẹ̀rọ ló wọlé. à ń láyà wa ẹ pẹ̀lẹ́. màmá ẹ wo ọ̀rọ̀ ẹ má bínú kankan o lukú ọmọ yín òǹdè tó wà nílé yìí ó bá wa pè jáde ẹ gbẹgbẹgbẹgbẹgbẹ ní hmm. ah. eh, sọhùn abẹ́rẹ́ bó ṣe ń tẹ́wọ́ pẹ́pẹ́pẹ́ bí ẹni ọmọ kú mọ́ lọ́wọ́ ìyá èwo ìjọ tá bá rí mi ni bí ń wọlé ẹ jẹ́ kí n sọ fún kẹ́ wò bí ẹ̀wọ̀ àgàn yìí ṣé ẹ rí tí n bá yára mi sí òhò tí mo jára mi sí òhò ìgbà ẹ lè máa mọ̀ wípé kékeré kan a máa bọ́ra wá sí òhò. ẹ ní sùúrù ẹ ṣe àrípá gbàlagbà ni wọn ẹ jẹ́ agbọn nǹkan tó fẹ́ sọ. ẹ̀gbọ́n tó sọ àgbàlagbà ni bí ẹ jù. àyà ẹ̀ka ẹ̀ ẹ má ẹ má lọ wá tó bá kàn máa pè yín ní báyìí kò tí kàn ibo ni mo ti gbóhùn bẹ́ẹ̀ yẹn eku ni àbẹ́ràn àbáyán abolórí burúkú ni ẹni ọkọ olè ìyàwó olè ẹ̀yàn náà ìlírònù àsìnwín ẹ̀kọ́wọ́ lọ́wọ́ bọ́ọ̀tà. màmá ṣebí kò sọmọ yín ilé àbí ó dákọ̀ sí wàhálà bá ara dùn àfọ̀bẹ̀ṣẹ̀ bọ̀ ṣé rí nígbà tí gbogbo ọba tún gbogbo gbèrè orí wa sílẹ̀ tá a pọkùrú mọ́ yín tá a wíwọ́ ní ìlú tá a pariwo lè lórí lórí ṣé rí gbogbo gbèrè orí yín yẹn ó máa tú síta orí yín tó yí yẹn ó máa pẹ́ ọ̀rọ̀ náà ń jẹ́ rí rí ọ̀rọ̀ onígbèsè yìí ọkọ̀ fẹ́ẹ́ ṣe sùúrù. èmi tí mo jẹ́ yín lówó rẹ̀ onígbèsè onígbẹ̀mí gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fi màmí lẹ̀. má jẹ mí lówó ṣé bá a ṣe jọ sọ lélẹ̀ ṣé àdéhùn tó bá mi ṣe lélẹ̀ ẹ wẹ̀ yẹn gbẹ́ ọ̀rọ̀ ò fariwo kò sí wàhálà rárá níwọ̀nba ìgbà tí má jẹ mí lówó ti fara ẹ̀ kalẹ̀ fún wa ẹ jẹ́ ká gbé itú tó bá wù wá la máa fi pa. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. 加油！一油！ pé mo rà lànà ọ̀rẹ́ mi tájọ ń gbàjọ gbà mí o ọmọ ah. kì mí ò sìn yàn bẹ́ẹ̀. jọ̀ọ́ torí Ọlọ́run bàbá mi ẹ bá mi bẹ̀ wọ́n kọ́ tẹ yọkùnrin lọ́rùn ẹ jọ̀ọ́. àgọ́bá àdàbà kọ́lọ́ máa ẹ̀ kárì ni. ẹ wo ìyàwó ẹ fọkàn balẹ̀ ṣé bí mọ̀jẹ̀mí lówó ni ẹ̀yin mi ò bá wọn sọ̀rọ̀ àwọn èyí sẹ́yìn tí mo lè bá sọ̀rọ̀ sí. àwọn ọkọ mi ò wá bá wọn sọ̀rọ̀. ẹ̀yin èèyàn mi èèyàn burúkú ni ẹ ṣe dáadáa o. Ah, ah. ṣé tó yẹ kẹ́ ẹ gbé sí lọ́rùn lélẹ́yìn ẹ wà arápòpó orin tẹ́ gbèsè lọ́rùn pàgbàdà kẹ wá tó fún ìyá rẹ̀ náà kàn náà gbé e sọ́rùn. Ah. ó dà ń kó. má jẹ mí lówó ebi mo sọ fún ọ pọ́nà gírígì lọ́rẹ̀ yẹn nì tí ń rìn èmi sọ fún ọ pé mi lèmi ọ̀rẹ́ yín rẹ̀ ọwọ́ àtúnbẹ̀mí làgídí ọwọ́ àkówó àwọn olówó ní ìsìn ọwọ́ àjà àwọn ẹni lólè àsọ̀rọ̀ ìlànà ìjọba kò bàtẹ́ ìsìlẹ̀ tó ọmọ wọ̀dà. Ah. àwọn báyìí hmm, wòlé tó kọ́ ẹ̀sẹ̀ ńkọ́. ìtẹ̀lẹ̀ mọ́ jẹ ìrìn rásọ́ọ̀lù mọ́ jẹ ìrìn. inú mi ti wá wá dùn báyìí ní ìṣògbórun gbọ̀rẹ́ tó mú hàn tí wọ́n bá èbó ó ti wá dáa sọ wá rí ìyá wa mo bu àdúrà fún yín ọdẹ ayọ̀ sọnù yín ẹ bí ọmọ tuntun sẹ́ẹ̀rẹ́ ilé ẹjẹ́ sọ́ọ́lẹ̀ fúnjọba tẹ́ ẹ bá ń gbọ́ ọmọ bá ń lọ́rùn òkú òbí mi ìbí ọmọ òfò ọmọ wọn sàǹfààní sí ah, ah, ọ̀dà ìyàwó ẹ má fọwọ́ kàn mí tẹ́ ẹ bá fọ́ táyé burúkú tí mò ń rẹ́ pé sẹ́ni gbogbo ẹnu rẹ̀ ti ń da fíríhùn tí n bá gbá yá rẹ̀ ní gbàjú yá rẹ̀ ọwọ́ inú rẹ̀ ni. ẹ sùúrù ọ̀rọ̀ pariwo mọ́ ṣé bẹ́ẹ̀ ti ní ká lọ mú okùn gòrò ká fi sí lọ rọ́ yá. ọ̀dẹ ọ̀dẹ ọ̀dẹ ọ̀dẹ ẹgbẹ́ ọ̀dẹ ọ̀dẹ ọ̀dẹ ọ̀dẹ ọ̀dẹ. ajẹnilówó olè olè olè olè olè olè ẹ̀fọ́ ọjọ́ rí ẹ̀fọ́ wa ló ṣe ẹ̀dá mi lọ́wọ́ ẹ̀fọ́ mi lọ́wọ́ ọkọ mi ìyàwó rẹ̀ ajáwó gbogbo owó ọjọ́ ọmọ yín lẹ wá lọ́rọ̀ alára lẹ́rọ pé ọkàn yín balẹ̀ ọkàn yín ò balẹ̀. ẹ fìyà alẹ́ o ìyá ti sọ̀jánù ni o ẹ ràn wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ẹkún rẹ̀. ọ̀rẹ́ ìyá ò lè dà ilé ìyá ò lè dà. ìyá dà mi ò lè rẹ ìyàwó ò lè dà ìyá tó yẹ kẹ́ lọ ṣe IVF lẹ lọ tọrọ ọmọ lọ́wọ́ èṣù lóore ah, o. ẹ wo ìyàwó ṣe rọrì bí ọ̀pẹ tí náà mú àfi bí ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n dáná jó kọ́mọ́dà fún yá àtọmọ èmi ni wọ́n rẹ̀ yẹn ni ìyá àjọ lọ́dẹ ni àjọ kọ́mọ̀rin àjọ tí mọ́kàdé jẹ́ kọ́mọ̀rin tẹ̀lé àlè tẹ̀lé àdèlé. ìyá ah méje bisẹ kọ́nà mọ̀ mu wa o mọ̀jẹ̀mí lówó tó yẹ pọ̀ kan gbòógì ni nínú àwọn alájọ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí lẹ́ni tó yẹ pé ó múṣẹ́ rẹ̀ takuntakun sì mọ̀ ọ́n ṣiṣẹ́ déédéé òun ló ti dèrò àgọ́ ọlọ́pàá lónìí yìí o. kí ló wá rò kí ló lérò tẹ́lẹ̀ kí ló fẹ́ ṣe fún tẹ́lẹ̀ sẹ́ni tó jẹ́ pé ohun tó mọ̀ jẹ́ ló yọ. kí ni ohun tó mọ̀ jẹ́ tó yọ. ohun tó mọ̀ jẹ́ báyìí òun ló yọ. bíi ti bó. wọ́n gbówó fún kó gbé pamọ́ ó sì fowó náà fi rán àbúrò rẹ̀ lọ sẹ́kọ̀ọ́ kí ló ah! wá lérò pé ó yẹ kán fẹ́ ah! fún. ọmọ aráyé hmm. ó sojú mi kò rọ ẹ̀wọ̀n ọdún méje mọ̀ ní ràn hmm. hmm. gẹ́gẹ́ bí mi ṣe gbọ́ tó ṣe tó ń létí wọ́n ní kò fowó rán àbúrò rẹ̀ lọ sóko àbúrò rẹ̀ adéoyè wọ́n ní ṣe ló jẹ́ owó òun gbé tó fi sá lọ. Ah! so mọ̀jẹ̀mílówó ọmọ bí adéoyè ṣe. kò mọ bọ́rọ̀ owó ṣe jẹ́ adéoyè gbówó mọ̀jẹ̀mílówó sá lọ ni ah! jẹ́ wá bọ́ọ̀sì bẹ́ẹ̀ nìyẹn kí n gbé ọ débẹ̀ sọ mẹ́pà adéoyè ti mú sídìí lọ sẹ́kọ̀ọ́ àwọn ah! méjèèjì ti wà ń bẹ̀ wọ́n ti ń lábìsì wọ́n sì ti ń bọ́ọ̀lù pẹ̀lú owó mọ̀jẹ̀mílówó bẹ́ẹ̀ ni mo panic àsì ní panic èmi mẹsìkẹrẹ tí wọn mọ ọrẹkọ náà ní bẹẹ wájú rẹ yìí ìwọ kìíní burúkú ọ̀dà sọ gbádùn ah. mi ò rò bẹ́ẹ̀. ẹ dúró mo sì fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ó níròyìn kan tí mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní nífẹ̀ẹ́ mi ọmọ ìyá òǹkòkò wọn ló sọ ẹ̀ ti hàn ọ̀gá rẹ̀ mo sì fẹ́ kàn fáàmù lẹ́nu òun nìyó tó ti bínú lọ ọmọ wèrè kí ẹ gbà wọn ò ṣe sọ tó pájú dé. kí ló ṣe mo fẹ́ mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. kò sùn. mi ì lè sùn. ṣé wàá tẹ̀lé mi jà. mi ò tẹ́ni kankan àjámú kan ro gbogbo àṣetà ni. kí a sọ láàárọ̀ lọ dàpọ̀ yìí. láíláí ọ̀rọ̀ tó bá yẹ kéèyàn sọ lóru èèyàn kí n sọ láàárọ̀ padà ránṣẹ́ a lè sọ gbogbo ẹ̀ dìjà. bóyá mo rò. mo ń wò pé ìgbà tó náà dẹ̀ ti fi ọ̀tá wa hàn wá báyìí ṣé bó yẹ káwa náà wàá mú ọ̀rọ̀ ara wàrà tí wàá gbọ́ nígbà tó lórí burúkú má jẹ mi lówó tó ti ṣẹ̀sìn awóró tó ti ṣiṣẹ́ tèdè ti dì táyà ẹ̀ ti bàjẹ́ táwọn èèyàn láìkí ẹ̀ mọ̀ ibi ìgbà tí ọ̀nà ìjẹ́ tiẹ̀ ti di ọ̀nà jẹ́ tiwa ti là náà nìyẹn mo á wò pé kí ni wọ́n rò pé a lè ṣe àbí kí ni wọ́n rò ìgbà tó ti ṣorí burúkú táyà ẹnìkan bàbá àjà ẹnìkan ò lè dá ayé tiẹ̀ ti bàjẹ́ nìyẹn báyé tiwa ṣe dáa òun ló yẹ káwa náà máa sábà hmm, gbogbo kọ́sítọ́mà yẹn ló ṣe máa. Eh, eh, nínú ọjà kẹẹkan tẹ́lẹ̀ èmi hmm. àti ẹ méjì náà hmm. nígbà wọn ò sí ràdà tí ẹ mà mo bẹ́ẹ̀ tèmi náà ló kù tí wọn fi máa ṣẹbọ èmi náà ló kù tí wọn máa dájú lọ́wọ́ mo sì mọ̀ pé tí n bá ti wọnú ọjà báyìí tọkùn tó sì náà ni wọn fi máa dà àbí kí n kí n ṣe sí. tọ̀tún tó sì wo ojúbọ̀rọ̀ máa ṣe gbọmọ lọ́wọ́ èkó rọ̀ mo mọ̀ pé lórí burúkú má jẹ mí lówó yẹn ó ṣe nǹkan ni bóyá ọṣẹ àánú ló lò ní ọṣẹ ìbùkún àbọṣẹ àwọrò àbọṣẹ dúdú èmi ò mọ̀ àwa náà máa fi ọkàn kún èjì àwa náà máa tẹsẹ̀ lébọ ni ó má dẹ̀ sọ pé kó jẹ́ ká lọ bí báyìí bíi akàn bọrí àbí ká lọ́dọ̀ babaláwo wá sọ pé mò ń tọ́jú bọ̀lì èmi dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ náà kò ń ṣojú lásán wa ní láti ṣe àwọn kọ̀kọ̀kan wọ́n yẹ pé pẹ̀fíìmù ni àbí lọ́fíìn àti pé tó bá ti wọnú ọjà báyìí wọ́n máa ní ó yá mo fẹ́ dájọ́ mo fẹ́ dájọ́ fúnra wọn gangan ni wọ́n máa pè é ó ṣe wáyà mi àníróyà tílẹ̀ bá ti mọ́ lọ́la àtẹ̀wò tèmi náà mọ̀ ọ́sẹ̀ ò lè èmi náà fún ọkàn kejì ń fọ̀rọ̀ lọ àwọn àgbà ọlọ́run lè jẹ́ òṣèṣe. wọn á jẹ òṣèṣe máa sùn má ti sùn kì í ṣe pé bóyá ti gbogbo ẹ̀ jẹ́ ti dàtọ́ tó bá ti lówó lọ́wọ́ ìgbà yẹn wà á ní mo kúrú ju mi ò ṣe taste àbí mo dúdú ju wọn àmọ́ ló máa gbá àwọn ọmọ olórí burúkú kan bá ti ra pẹpẹ súpà sọtẹ́ẹ̀dì fún àti mọ́ọ̀tì báyìí wọn máa sọ pé àwọn máa ṣe second wife ni àwọn ò máìndì mo bá ẹ sọ̀rọ̀ gbogbo anybody tó bá rò kó bí mo fẹ́ fẹ́ àti side chick àti side ẹ̀nà àti anybody ó máa ṣorí burúkú ni. dúró lórí burúkú lẹ́yìn ọkùnrin bá tí mò ń jẹ lóru tí mò ń sọ sí kò sáwọn lórí burúkú ẹlẹ́ṣẹ̀ ṣoṣoṣo yẹn ń bẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ra pẹpẹ super sorted ó ti sùn. gbogbo obìnrin tó bá rò kó fẹ́ fẹ́ ní advance wọn ní ṣorí rẹ̀. wọ́n bá mi ṣẹ́ lólórí rẹ̀ o ilé sùn gan jẹ́ kí n máa yí káàkiri tí a fi ń. lọ́wọ́ wọn láwọn ni mo kó sí wa. ṣé wọn bá dé òye sọ fún mi ṣọdá ṣé wọn bá dé òye sọ fún dà fún wa ni mo bá káàkiri bó ṣe wọ́n á dáa fún wa ni mo gbà káàkiri. bẹ́ẹ̀ni. kí ni mo ṣe fún tó fẹ́ rán mi lẹ́wọ̀n bá. wọ́n ti gbé ẹ e lọ kóòtù lágbára náà. bẹ́ẹ̀ ni kò sí ẹni tó ti òní ṣẹ̀wọ̀n òní ṣẹ̀wọ̀n àmọ́lókù ìkọ́kọ́ ń kan mí lómi inú o ó ń bà mí lọ́kàn jẹ́ ní ohun tí èmi àti ẹ mọ̀ pé adéwì ah, yìí adéyòkè ń jalè kò mú kò ní nǹkan tèmi àti ẹ náà dé mọ̀ àmọ́ bó ṣe wájú òun ló gbé owó yẹn káti ẹ̀wá láàrin pé ń sìn àbèrè lọ́wọ́ ẹ̀ mi ò rọ́mọ mi pé láyé ìjọsìn ti kú. ọmọ ọ̀pá fóònù ah. ọmọ ọ̀pá fóònù ẹni ká má rí i pé. Ah, ayé mi. ẹ̀gbọ́n àti owó ẹ̀ èèyàn àtìró jáde ta ni òṣà ìmọ̀ pé bó àtìró tó wọlé òun náà lèèyàn àtìró tó jáde ah, tí òye ló gbé mi lówó ológbówó lówó sí mi lọ. mo dárò ẹ̀wọ̀n ni mo wọ iwájú yìí. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ni mo wọ iwájú yìí. ẹ̀wọ̀n ni déwájú ẹ ah. lóko ṣó mọ̀ pé àṣẹ wà lẹ́nu ẹ máa sọ̀rọ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ní déwájú ẹ̀wọ̀n kò ní sí lẹ́gbẹ̀ẹ́ kò ní dẹ́nu ọ̀nà wa lágbára ibi ìlọ́ láti máa rí yọjú lágbára ẹlẹ́dàá ni tani máa pè tó máa ràn mí lọ́wọ́ ibo ni mo fẹ́ sá sí tani mo mọ̀ báyìí. ìjọba mo ní gbogbo àṣegbé tí mo mọ̀ gbogbo wọn àṣegbé tí mo mọ̀ ni mo ti pè é kò sí ìjọ. eléyìí bó ṣe wà yìí lágbára ọlọ́run ẹlẹ́dàá mi máa yọjú ẹ̀ nírọ̀ kò ní rẹ́wọ̀n. ẹ jẹ́ kójú rẹ̀ rí ó tẹ́ ní kò rí. Kim var orası? Lẹ́yìn ìfẹ́rẹ́. Ó àwọn Dọ́lápọ̀ náà ń pè. Ẹgbẹ́ kọlù ẹ̀jẹ̀ ẹ sọ fún ọkàn máa bọ̀. Alfa Dọ́lápọ̀ Alfa. Ibo lẹ wà? Ẹ má pẹ́ o. Ẹ ṣáà mọ bá àtà máa ń chíùsì. Ẹ tètè máa bọ̀, ẹ tètè máa bọ̀. They should come with our meat too. Oh. Torí méjì la wà. Yeah. I love the library and the living. Àwọn ọmọ tó ń kó bọ̀ yẹn. Mo fẹ́ rí wọn pẹ̀lú bébì More Tó baby. tó sọ Of course, I know. <laughs> Ah. Dé you? Wow. Àbójú mi tàn mí jẹ. Ọ̀rẹ́ mi. Ah, má máa ń di o. Ọ̀rẹ́ mi ni ọmọ ìyá mi ni o. Eh. Mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀. Lọ́jọ́ dé. Bẹ́ẹ̀ ọ̀gá mi kí ló ṣe? Ní òṣìṣẹ́ wọ̀dẹ̀ ló wù iṣá. Èèyàn burúkú ni ẹ o. Báwo ni ìṣèjì èèyàn burúkú? Báwo lo ìṣèjì èèyàn burúkú? Ah, ah. Lọ́nà wo? Lọ́nà wo? Lọ́nà wo? Lọ́nà wo? Irú ọ̀rọ̀ wo pé lọ́nà wo? ṣé kò tó ṣe yẹn da ni. Ah! ṣe bí ń pé mo ní mò ń bọ̀ lẹ́kọ̀ọ́ mo ti dẹ́kọ̀ọ́ tán yìí yọ kódà yìí ń pélé ìṣẹ̀lẹ̀ burúkú kan ló ṣẹlẹ̀ sí mi àmọ́ tí bá ní kí n mọ ṣàlàyé ní ìsìlẹ̀ oṣù lè ọmọ. ó yé mi ah! ó yé mi. bó o ní ó yẹ kí inú rẹ ọmọ ọdún kò ti rí mi ni àmọ́ bó ṣe kọrọ ojú yìí ò ń dẹ́rù bà mí kí ló ṣẹlẹ̀. mo kọrọ ojú ó lè ṣe mí pé o mọ nǹkan tó ṣe. kí ni mo ṣe. ṣe de oyè ó mà ti darí kó lóòótọ́. bíi ti bù. so ìwọ lè gbé owó olówó kó wá fi túnra ṣe wọ́n sọ ẹ̀dọ̀ mọ̀gbọ́n olówó mẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń sa ẹ̀ ló tún gbóbìnrin sẹ́gbẹ̀ẹ́ dé òye. ọ̀rọ̀ wo ló ń sọ yẹn. ṣé ìwà tó fẹ́ wù lélẹ̀ yìí. àníkọ ọmọbìnrin yín kankan lọ́sẹ̀ lẹ́yìn. ṣùwọ́n àdá kó fẹ́ gbé ẹlẹ́gbọ̀n sínú àhámọ́. ìgbà wo ni mo fẹ́ gbé ẹlẹ́gbọ̀n sáhámọ́ owó olówó mo fi ń jayé ọ̀nà tí mò ń gbà náwó tí ọba yọ òun ni kò béèrè mọ́ sọ fún mi ṣẹ́gbọ́n mi wà nù àmọ́. Hmm, àfilọ́wà àfilọ́wà tó ń jayé ọlọ́ba. tí n bá gbọ́ yé ẹ̀gbọ́n mi ń bẹ nù àmọ́ ọkàn mọ́ mi ò balẹ̀ ta ló jí wọn lówó. ta ni ò jí wọn lówó jọ ta ni ò jí wọn lówó ṣe bí òun náà rèé òun ló ti ń lo agolo ti kó sí tòkè tilẹ̀ yìí àbí ní sùúrù ṣé tí n bá délé tí mo lọ lè yanjú ọ̀rọ̀ ara mi ṣebí inú rẹ̀ ó yọ. èyí tó bá ń ná owó yẹn kù láàrin èmi àti ẹ bí mo ṣe rí ẹ ìjẹ́ àjọ délé kájọ délé báyìí kò lè ṣe kí ni kò gba ẹni ẹlẹ́ni ní kúrò nínú àhámọ́ tó wà that's the first thing kò kó lẹ̀ kẹ́ni ẹlẹ́ni lè ṣe kí ni kó kúrò nínú àhámọ́ à ní òye tó ní kó jẹ́wọ́ ni o tí bá ṣe pé ọ̀rẹ́ tó wà láàrin wa ọlọ́pàá ni máa pè sí ẹ̀ ẹ̀nà fún ọgbà tó ti ń pè mí lọ́tún lọ́sùn lọ́jẹ́ kí n sun ni. pé mo jiyàn lówó kí n tó kù nílé. a ah, ò wá sẹ́kọ̀ọ́ kó pàdé mi ò wá bó ṣe fẹ́ rí mi bẹ́ẹ̀ ò pélé kó fi wọ́n lọ́kàn balẹ̀ irú àwọn nìyẹn. ọ̀dà wọn wọ̀ rí ọ̀rọ̀ rẹ ò tí ì yé mi dáadáa àmọ́ tí mo rí múnú ọ̀rọ̀ rẹ ni pé wàhálà ń ṣẹlẹ̀ lé kí n ká lọ kí n wá lọ lè yanjú ara mi àbí kò sí wàhálà á lọ lé igbó ló fẹ́ ká máa lọ. ìgbà wo la lọ ó ti yá báyìí ó ti yá báyìí ó tó ṣe yín ò dáa o kò dáa o. ìlú jìnnà sáà lè máa lọ lọ́la. nígboro ayé ẹni bá ṣe hùn dẹ́ẹ́dì kan ò ṣe rí o ẹ̀jẹ̀ kojú rẹ̀. ọ̀rọ̀ kúkú ràn take her out. So huh? that. Ẹ̀rí mi lọ sí bíbẹ́ẹ̀dì mi. Bíbẹ́ẹ̀dì lọ́jọ́ bí rẹ̀ ká sẹlibrétì káwọn èèyàn rí mi kọ́ nípa ìyàwó gidi lọ fẹ́. Ṣé n tí mo wọ̀ dáa? Ọ̀dà tàbí o tiẹ̀ kúkú dáa tó. Mo láìkọ̀ ọba àlú èbó tó tiẹ̀ wẹ̀ tí ń wọ sáyẹ́nsáyẹ́n. Àbúrò gbogbo àyà ẹ̀ṣẹ̀ ń bínibín. Pẹ̀lú mékọ̀pù olórí burúkú tó ṣe yìí. Ìyá bàbá tán ti yá gbó. Irú kọ́lọ̀ wèrè wo ló pè é? Ìgbà tí wàhálà gan ṣe báyìí nílùú òkè táwọn wèrè kan wá fọnfọn ránran pé kì fún ọ múra bí alágbàkó báyìí. àà ah, ah, kí ló ń sọ yìí wọn wà fóòkì ni fóòkì mọ wọ makeup tó mẹ lójú mi fóòkì ni beauty by icons ọwọ́ rẹ̀ mo ti kọ. ta lẹ́ni o ọwọ́ ta ló ti kọ́ makeup. beauty by icons. bá a ń kọ orúkọ wọn sọ́nà lórí Instagram. rárá mo wò ní YouTube nítorí ah. ṣe ọ̀nà owó mo fẹ́ gbà wọn lẹ́wọ̀n náà. bíi ti wo. nígbà tí o ti dà fún mi ayé rẹ ò rí báyìí. ó ń gbélé oníjẹ̀ráàdì ó wá múra báyìí bí ẹni tán ń dì. sọ̀rí aṣọ alápò mọ́ wọ ni sẹ́ẹ̀kì mẹ́ọ̀tì náà ń. o ò ṣe kúkú wá aṣọ òbúra tí ì lápò ah, ah, ah. ọ̀gbẹ́ni mọ̀jẹ̀ ń gbé ọ ṣépè o. àyùrù wo nù. lọ́jọ́ bẹ́ẹ̀ dèmi kí ló tó fẹ́ bá múdù mi jẹ́bàá pẹ̀lú ìmúra wèrè. kí ni ọkọ mi gbọ́dọ̀ ọdún kan ó dẹ̀gbó sì dògbó ní tí mo ṣe ìkálẹ̀ ìjáde káyọ̀dọ̀ ara wa yìnyín ìfẹ́ káwọn èèyàn mọ̀ rí mi pé ìsín mékọ̀ọ̀pù torí rẹ mo ṣe ṣe tí mo ṣe. àgbá kò wá ló ṣe yìí. ọ̀dà àbẹ́wò aláìkiri nínú tẹ̀gbẹ́ bí fúrẹ́dì. alásọ̀tọ̀ ọ̀wọ̀ yìí ń kọ́ wọ́n fẹ́ mi ṣe múra ó yẹ kó múra bí lọ́balọ́ba tẹ̀lé mi wá múra bí lẹ́rú lẹ́rú sọ́mọ ẹrú ni ọ́ ni. àti lóye lóye wa mọ wá wọ̀ ni. ó tẹ̀ súnmọ́ lóye lóye. bí ikún ìbí olórí mọ wọ̀. àlọ́ ò súnmọ́ lóye lóye débi pé ọ̀rọ̀ ọkùn ẹ̀ ọjọ́ lẹ́rú lẹ́rú ó sì múra bí lẹ́rú lẹ́rú tẹ̀lé lọ́balọ́ba. ọ̀dà mọ́ bínú lọ́balọ́ba jẹ́ pé mi náà di lólórí lólórí níwà bí mi ṣe ṣe ń jì bàtà bó bá tó bá tẹ̀sẹ̀ mi. ó wá múra bí lólólóló sọ́mọ àwọn tó ń pè lólóló lókàràpà. sọ́mọ lókàrà ìmúra rẹ wà ti dìfáàn yẹn tán ah, ah, ọkàn lójú tí yàn. bọ́ọ̀rọ̀ wo wá rùn ọyá mọ̀ bínú wá rùn lọ. ìwà àti tani lọ bó ẹ ò lè tẹ̀lé mi báyìí ah, kí ni kí là ń wí kí ni wí mọ̀ yẹn kí ló bí mi sí. kí n séǹjì aṣọ mi. tọ́ba mọ̀ pọ̀ lásọ tó dáa jù báyìí lọ lọ́wọ́. kò sí wàhálà wọ́n yẹ kí n lọ séǹjì náà ni maybe àwọn obìnrin kan wà wọ́n bá ti délé boyfriend wọn aṣọ kan ni wọ́n máa ń wọ aṣọ boyfriend wọn ni wọ́n ń wọ èmi gan mọ́ bíi márùn yóò kó lọ ilé ẹ̀gbọ́n rẹ̀ ṣé ká ṣe báyìí kí n wọṣọ rẹ. pẹ̀lú bó ṣe rí àti stasio àmì àti ẹ̀sọ́jọ́ ọ̀rọ̀ àwọn. ní sísàkì. ó ṣe kíni. ní sísàkì. ní sẹ́kì ń gbé ṣòkòtò sí bí ṣòwò tọ́pù rẹ ok wọn sọ̀rọ̀ tí ṣòkòtò mi ò bá sáìsì rẹ hmm. ọ̀dọ̀ gbọ́n fi ságì ọwọ́ hmm. àwọ̀ tọ́pù mi ó tẹ̀lé hmm, wọ ṣòkòtò mi kọ́ ságì tọ́pù mi ò lè ẹ́ bà wọ lára. àwọn kan bẹ́ẹ̀ tí mo ràn elastic ẹ sáré lọ sáré lọ sáré lọ. dákun mọ yọ mí lẹ bí mọ mi ti mọ ṣe kékeré nù tètè lọ wọn yọ mí lẹ wọn ní lọ́wọ́ bàtà dákun mọ yọ mí lẹ. ọlọ́run kù sí ọmọ bí ta ti fẹ́ ṣe mọ̀ ń dóde ọ̀ǹtà. bí ìbá ṣe ọlá mi ọlọ́run inú gbàgà àwọn ọlọ́pàá wọn sì wà. bẹ́ẹ̀ náà rí burúkú sá owó tó jí lọ́wọ́ mi ló fi béèlì mi tí n bá bínú yọ eyín iwájú mi màá sọ̀mọ́ ẹ níwájú orí ẹ fẹ́ pàrọ̀ èyí á máa gùn jáde níwájú orí ẹ ni ogun síwín. ẹ fẹ́ pàrọ̀ orúkọ àbí tẹ́ ẹ bá fi ìbínú tẹ́ fi yọ eyín iwájú yín tẹ́ ẹ sọ́mọ́ mi eyín ló yọ ẹ̀mí ọ̀bọ wọn máa pè yín ẹ pàrọ̀ orúkọ orúkọ yín ti bàjẹ́ nù orúkọ ẹ bàjẹ́ mọ́ síwín kí mi ẹ ní sùúrù fún mi ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù fún mi. adé òye ògbé mi lówó ògbé mi lówó ó lọ látijọ́ yìí ó wá dé ó wọṣọ bí Ṣàngó ó jókòó pẹ̀lú gbèrágà níwájú mi. nígbà pẹ́ nu fílẹ̀jì náà lẹ́wà ẹ mọ dìsáínà. ó tẹ́ mi lọ́rùn. ẹ ó tẹ́ yín lọ́rùn ẹ wo bẹ́ẹ̀ ṣe múra bí arúgbó bá mi kankan tó jẹ́ ìlàyé tán múra lódì lódì báyìí. kí ni tiẹ̀ báyìí kí ni wo. tí ẹ bá sọ láàmì ọlọ́ọ̀lọ́hún sẹ́ẹ̀mọ̀ pẹ́ ti rọ́ọ̀sì sínú jẹ́ẹ̀lì ni. ẹ polisi tẹ̀sán wọn ti máa lọ nígbà báyìí owó tó gbé lọ ló dá padà fò lówó. ó ṣe yẹn ní ti gbé lọ fowó mi ṣòwò ni. ìdí gbé mi nínú ọ̀rọ̀ yín nu ta ló jí yín lọ́wọ́ ta ló lè èmi lọ fowó yín ṣòwò ìgbà ọgá mo lọ èkó ìgbà òmòdé lẹ́nu bí mo ṣe lọ tí mo ṣe dé yìí màá wá jí lọ́wọ́ mọ̀ fi ṣe bísínẹ́sì owó wọn sì ti yídì sẹ́wọ̀n ẹ̀yìn mi ni. bí òye ìwọ ti ẹ̀ ní sùúrù ní sùúrù fẹ́ gun ẹ̀. àwọn onímọ̀ ní sùúrù fún mi. àwọn onísùúrù. dé òye o ò ṣe dáadáa lóòótọ́. ẹ jọra mọ́ mi sá. o ò ṣe dáadáa o ò ṣe dáadáa. kí ni mo ṣe. ó dáa nígbà tó lọ èkó tó ń lọ tó hmm. gbówó ẹ̀gbọ́n ẹ̀ dání ah. níbí ta wá fẹ́ ó sọ pé o fẹ́ fìyà jẹ wá ah, ó sọ fún wa wípé o fẹ́ fi wá ṣẹ̀sí bó eh. ṣe lè kó lọ jókòó èyí èkó tó o lọ náà ó dẹ́kù tán ojú oyè adẹ́kòdèrè ni ó pè wá látìgbà tó ti lọ àárí àgbọ́rò ẹ ohun tó dẹ̀ sọ fún wa ni wípé ìyà ò jẹ wá òun máa máa ju owó sí wa ọkàn wa máa máa balẹ̀ kọ̀ọ̀ràn bẹ́ẹ̀ ṣe ló kó ọkàn wa sí wàhálà ó kú ọkàn wa sí ìlà ìlò ni àsànsán àsùnrú lórí owó ẹ̀gbọ́n ẹ̀ tó gbé tó gbé lọ èkó ó gbé owó ó gbé lọ ìyẹn wá náà wá pàṣán ìyà níbí òun ló gbẹ́gbọ́n ẹ̀ náà lóde ebi ò pa mí adiko máa ṣe àgbẹ̀ máa ṣe àgbẹ̀ tó bá lọ sí kò tó bá dé tó bá torí pé òun lọ sí kò tó bá dé hmm. tó bá wá ń ṣe kòkòkòkò níwájú ta ni. ẹ má bì í ẹ jọ iná ni màá. ẹ kò jálù jọ náà ọlọ́run tí ò ṣe mí bàbá èkó lásán ọmọ dúpẹ́ ìgbà rẹ̀ hmm. àìmọye àwọn èèyàn tó ti wà lẹ́kọ̀ọ́ ẹ̀yìn ẹ̀fínlẹ̀ fẹnu wúlé ni wọ́n fẹnu wú géètì ah. àìmọye àwọn èèyàn tó ti wà lẹ́kọ̀ọ́ twenty years tí wọ́n rí remú bọ̀ hmm. bàbá èkó lásán wọ́n ń pè wọ́n ọlọ́run tí ò ṣe mí bàbá èkó ìgbà rẹ̀ àìmọye àwọn èèyàn tó ti lẹ́kọ̀ọ́ tó yẹ pé wọ́n rí nǹkan kan mú ń bẹ̀ bàbá èkó wọ́n ń pè wọ́n pẹ̀lẹ́ bàbá èkó. ìjọ mo lo èkó jọ mo dé tí ẹ bá sọ láàmì ọlọ́ọ̀lọ́hún ẹ ti rọ́ọ̀sì sínú sẹ́yìn. ẹ mọ̀ ní burúkú sọ̀hún jáde. mọ́mí èmi ò dín yín lówó ẹni ọba béèrè ọ̀rọ̀ náà ló sì fẹ́ di rẹ̀ gbọ́ gbogbo tí ìyá mi sọ àwọn ọmọ fẹ́ dọ́gbọ́n ṣàlàyé ọ̀rọ̀ fún kí n sẹ́yìn. ó yá ṣàlàyé ọkọ mi. Hmm? ìdí tẹ́ fi rí mi pé bí mo ṣe lu èkó hmm. ṣe rí àdúrà yín lọ gbà lórí ayé mi mo fi dẹ́kun rọrùn mọ́tò tá a wọ̀ èmi mọ̀ pé àwọn fèrè ń di ọ̀kẹ́ ń bẹnu ọkọ̀ hmm. àwọn olè ńgbà dojúgbó wọn ní kí dírẹ́bà kọ́kọ́ páàkì kọ́kọ́ ń bá wọn ṣàgídí wọn lọ sí àrìn wọn lọ ó sì páàkì rọrùn wọn sì pààyàn márùn-ún nígbà wọn bá wọn ṣàgídí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti kọ́kọ́ tákùn àpètọ́ ìgàn níbẹ̀ lọ́wọ́ ẹja àwọn yẹn ti sàn lọ báyìí àwọn táàsì tí kù bá a ṣe bẹ̀rẹ̀ sí ní sálọ ńlá ń jà bá a ṣe nípa àwọn kan ní sálọ náà atáàkì ni atáàkì yàtò lè láì ni mò ń kà lọ àsáàkì yàtò láì mò ń kà àtáyà èmi àtọmọbìnrin kan bá a ṣe jà lọ. ẹ ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa àti tó tẹ̀lé wa ṣe mọ̀ fún ti ìwọ bá ti ẹ sára mọ́ ẹ jù sí ẹjù. Thank you láti bẹ̀rẹ̀ mọ́ báàgì tẹ̀ tiẹ̀ máa lọ́wọ́ ẹ jókòó sórí báàgì ẹ jókòó orí báàgì kan lọ́wọ́ ọlọ́run ẹ jókòó ẹ mọ òkú ẹ̀wò ẹ̀yìn ẹ mọ dúpẹ́ lọ́dọ̀ lónìí àti kẹta tí ń bá wa sáré bọ̀ àti wọn ti lè bọ̀ fún ṣogbọ́ ẹ omi àbí mo mú tí wàá fẹ́ rómi ní àyìn ìbàyí ó dà rírà ń wò lọ́ọ̀kan lọ́ọ̀kan sílé nílé ìfà ẹ tó ń kọ́ mọ́ ẹ rìláàsì ẹ that's. ẹ gíláàsì ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀ dúpẹ́ fọlọ́run àǹtí kẹta àní wọ́n ti yìnbọn pa ẹja àǹtí ń gba ìgbẹ́ mi kọjá báyìí ní fa. ẹ pẹ̀lẹ́ ń bọ̀ ẹ jẹ́ kí n wò ó dà pé ẹ jẹ́ kí n gbìyànjú kí n lọ wájú sẹ́gbọ́n bẹ́ẹ̀ mo lè ro mi àbí nǹkan kan. adi ọ̀daràn. ọmọ tó dáràn ẹni wọn ò yìnbọn pa tó tún kú fúnra rẹ̀ báyìí tí mo rò káwọn mẹ́ta la escape ẹni àkọ́kọ́ ẹrù burúkú tẹ gbé dání náà ni òun ló wí kí yín èmi tí mi ò gbẹ́rù ní sísé nǹkan kan ṣe mí báyìí láti ṣe pé mo yá mo jẹ́lẹ̀ mi nine plus fún mi yìí ní mẹ́bí ìmọ̀ra rẹ̀ owó yìí ni mo fi ń ṣòwò tá a tàbí tá a sáré kọ́ dáa fún àjùbá ẹ̀rọ kí n lè sọpọ́ọ̀tì yìí kẹ́ bọ́nú ẹrú ẹ̀yin wá gbẹ̀mí lólè sọyọ́ rí bẹ̀ ẹ̀yin yé ṣe é ní sùúrù dé oyè ẹ̀gbọ́n mi wá ń gbẹ̀mí lólè ẹni tó bí abíra wa ẹ ṣáájú mi mú yan ebe ilẹ̀ láyé dùn kí n máa bọ̀ kí n máa bọ̀ kí n wá mọ yàn kí n wá jayé mo wá dáyé tẹ̀ wá fàyè nílá. ah ah! Ah! ah ẹ fọkàn mo lè máa wọ níkà mú mọ́ bàbá ẹni tí mo tó o èmi ló fẹ́ gbà nọ́ọ̀sì tí ilé oge tó gé jẹ kí ló kàn mí kí ló kàn mí. kí ló kàn yín sáfẹ́ kú ní òsì. Ah. kí ló kàn mí. gbogbo àdúrà tí mo ń gba gbogbo bí mo ṣe ń wí ìṣàrà mi wẹ́ẹ̀lì mo ń dárúkọ yín sí wájú. ẹni ẹni bá rán húsá ní kánò ló máa béèrè góró yóò rán húsá kánò ló máa béèrè góró tèmi tó mi wọn tó jí lọ́mí òun ló dá padà. èmi ò jí o jẹ kórìí ẹ pé kó má wọrọ dì mú lórí. alágídí èèyàn nìyí nígbà tí wọn lè sọ tí mo múlẹ̀ yìí nísìn ẹ tún ni mo ju yín lọ́wọ́ ẹ wúwo yín lọ wájú ẹ sọ́ra yín o ti yá mi mo rò máa yín náà o tó di wàhálà láàrin mi àti yín òkú yín wọ́n máa lọ gbàtì lọ́wọ́ mi ni tí wọ́n pa yín tẹ̀lé nípa òkú yín èmi mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. mọ mi sáàsì ni wọ́n lò ẹ ní kí bọ́ mi fìlà mi ni kíngì ni ah. eh. kíngì ẹ wò dáadáa wọ́n customize rẹ̀ fún mi ni. ìyálùkù eh. tó bá gún mi máa pa ọmọ ìfún ẹ bá ọlọ́ọ̀bàjẹ́ ìgbà máa pẹ̀lú. ọmọ ìyá mọ̀ yóò fẹ́ dàgbà. mi ò bí ní rírú ẹ̀ alẹ́ lẹ́jà jẹ́ irú ẹ̀. owó bẹ́ẹ̀ ṣe ṣe owó bẹ́ẹ̀ ṣe lóra yín bá mi kan kó tó di pé bá mi jásẹ̀ bá mi múra lórí lórí bẹ́ẹ̀. Hmm. a ní onísùúrù dé òye. èpo ti ṣàlàyé ẹ̀jẹ̀ ti gbàlàyé ẹ̀jẹ̀ ti gbàlàyé. èmi lè gbọ́n ẹ̀ o ẹ̀kọ́ lọ ni. ẹnu ẹnu lóko lóko wo mi. bẹ́ẹ̀ bá sọ ẹ̀kọ́ ọlọ́run bá sọ lọ́ba sọ lọ́ba ti gbọ́ àtàlágbà ẹ̀wọ̀n wọn rìn mí. májò májò ni bábí. sọ fún wọn nígbà mo ti dé kù orúkọ tó ń pè jọ́nà ọmọ líle lèmi náà a ní onísùúrù sojú tó ń wọ ìtọ́jú tó ti mú jẹ̀dí olómi. Ah. Ah. sáǹsì mọ́ mi lẹ̀ ń lò ẹ̀yin ti ní agídí jù. ẹ mo lágídí o mọ̀ pa lágídí lọ̀gá alágbára ni. tọ́ba ajágídí àga alágbára sọ́sọ́ fún yín kó máa ṣèlè mi ni sojú tó ń wọ ìtọ́jú tí mo jẹ̀dí olómi. sẹ́mi wá ah, kéré ní ayé. sẹ́mi náà wá kéré ni. sẹ́mi kéré ni. mo fọ síwúsá ẹ̀gbọ́n mi ẹ má lọ wá o àṣà lè dá mi sẹ́ńkà ni. kákàká ìrókò èèwọ̀n màá ní fi wé kákàká àpáta èmi èmi ìkà tẹ́ bá wá jẹ́ ìkà màá ṣe ìkà fún èmi tí mo wọ bàtà kókókó tẹ́ bá délé mi náà kọ́kọ́ kọ́lẹ̀kùn kàkàkà. èmi níwájú èmi akíkanjú ọmọ kókókó lébi tó yẹ kó tó bá sọ̀rọ̀ kokoko màá fẹ́ ti kokoko fún ẹ gbogbo ẹgbẹ́ ọ̀la mi kokoko ní kakaka. iná kékèké ni tọ́ọ̀gì lè padà dé tí iná bá bínà yá yóò jó ìgbé yóò jó kọ́ra. màá tẹ̀ ń tiẹ̀ fọmọ yín o. ọ̀ bí yín rẹ máa gbọ́nu yín. èmi. sẹ́tìsì mọ̀ ti yàtọ̀ ojú tẹ̀ nínú mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fún ìgbà náà wò pẹ̀ bọ́lá bọ́lá. owó ti wà lẹ́bi wa owó ti ń bẹ lọ́wọ́ mi o. ìrànlọ́wọ́ mi lọ́wọ́ owó mi ràn mí lọ́wọ́ owó ti ń bẹ lọ́wọ́ mi o. ìdí ń bẹ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lé wọn. alùpùpù ẹni sùn ẹni sùn yẹn lọ sí ní bàbá o òṣà ní bàbá o òṣà ní bàbá o mo pè ẹ́ mo pè ẹ́ lónìí kó o jẹ́ mi ní gbẹ̀jẹ̀gbẹ̀jọ nítorí mo ti ṣẹ̀ sí tọmọtọmọ tilétilé tẹbí tará ni mo fi ṣẹ̀ sí. Si wọ́n gbé owó ọmọ mi tọrọ pọ̀ gbowó ó ti dé o ọmọ mi kọ́ ló gbowó o ẹni tó gbé owó tó fi fi gbogbo ìran mi sí ẹ̀sìn ẹ̀sìn ìpọ̀ ọ̀ṣẹ́ ní bàbá o mo fẹ́ kó o gbéra lọ́jà gbogbo ìdílé wọn kò parun kí wọ́n ṣẹ̀sìn kọ́ má rí bá ti ṣe kọ́ má rọ̀ náà pé gbà wọ́n fi mí ṣẹ̀sín lójú ọmọ aráyé ọ̀ṣà ní bàbá wọ́n fi ọmọ rẹ̀ ṣẹ̀sín lójú aráyé gbéra ọ̀ṣà ní bàbá ò gbéra lọ́jà. sí létà kí ló ṣẹlẹ̀. Oh. Ah. lókù ni mo béèrè lókù sílẹ̀. lókù òsínlé. kí ló ṣẹlẹ̀. ẹ pé lókù bọ́ta fún mi. kí ló ṣẹlẹ̀. orú mú nǹkan ti ṣe ládùúrú atẹ́gùn tó fẹ́ yìí. orú mú mi orú mú mi ah. lókùdà ẹ fún mi lábẹ̀bẹ̀ fẹ́ra. abẹ̀bẹ̀ bo kí ló ṣẹlẹ̀. orú mú mi. Ah. ládùúrú atẹ́gùn tó fẹ́ yìí. alókùn fara bẹ́ẹ̀ ayé ń ṣe. lókù lókù. kí ló ṣe ń bí. ṣáde ohun tó wà láàrin èmi àti ẹ̀rọ ṣé àdéhùn tó wà láàrin èmi àti ẹ rèé. kí ló bá kí ló dé kí ló wá ṣe ṣé bẹ́ẹ̀ ti gbowó yín kí ló tún fẹ́. Ah, ṣáàrà wọn ti. ara wọn ni. Ah, ah, kí ló wá ń fẹ́ kí ló ṣẹlẹ̀. lukú lukú jáde ohun tó wà láàrin èmi àti ẹ lélẹ́yìí. lukú orí mi tó ọdẹ ṣàdúró ìkà ìfún mi òfun mi ló yọ wá ní lọ ṣẹ́. ìtàn náà mi ìtàn náà mi ọlẹ̀ ayé mi ìtànná mi orí ẹ̀ wù mí nǹkan rìn fún ẹ. Hmm. láìsí. <laughs> aládàáná eh, tí mo ti sọ fún ẹ pé ara mi ò tí ẹ wí pé kò tiẹ̀ kò ní kó béèrè pé hmm. báwo wà lára mi. tí lífà lọ fà á mo mọ̀ pọ̀kan ń fà mí ní èmi ló fẹ́ rí èmi dẹ̀ rí. <laughs> Eh, hmm wà ní farabalẹ̀ olùkọ́ èyí tí lóyún o. iná gbé ọ ni. ló jọ bíi pé mo họ́ọ̀gì transformer ìwọ lóyún ìjọ torí ọlọmọ fẹ́ pé ṣe eré ní ààbò nsòótọ́. nsòótọ́. òótọ́ ni pé o lóyún o ṣe máa lóyún. Ah ẹ̀fọn oníṣọ́ṣọ́ má sùn mọ́ mi ò ṣe má lóyún ah, ó lè lóyún fún mi o èmi ń fi ẹ́ tọ́ba ni mo ń fi ẹ́ tọ́ba ni o ṣe má lóyún fún mi mi lẹ́ni tí mo fẹ́ fẹ́ lóko lóko lóko fi mi tọ́ba. mo ń fi ẹ́ tọ́ba ni tára mi bá ti le tí mò ń wá ibi tí mo fẹ́ tu sí pọ̀pọ̀pọ̀pọ̀ ni mo máa ń wá báyìí èmi lẹ́ni tí mò ń fẹ́. lóko ìwọ tó ń fẹ́ hmm. ń fẹ́ mi tọ́ba òbí ẹ tọ́ba ni o ṣe máa lo lóyún kí ló máa ń ṣe yín tẹ́ ẹ máa ń ṣàṣejù báyìí. lóko ò ní kúrẹ́ o. ò ní sunre ìwọ náà. lóko má ṣe báyìí fún mi ọmọ pé mo nífẹ̀ẹ́ lóko jánu mi. àmọ́ ìfẹ́ tèmi ní sẹ́ẹ̀dì yẹ ìfẹ́ ká pa ká sì kó jìnnà ká jẹ ni. kí mo wá jọ lójú ẹ ní mo jọ. kí ló ṣẹlẹ̀ ọ ọ lè kù sí mi lọ́rùn wo tó bá kú wá sí ẹ̀ hàn. lóko má bàa ẹni jẹ. kí ló ṣẹlẹ̀ ló wá ṣẹlẹ̀ ọ̀ràn yàn ni mo kẹ́ sí ẹ lára kínkín ìwọ kẹ́ wá púpọ̀ ó kẹ́ ó tóbi ó wá fẹ́ kẹ́ sí mi lọ́rùn mo dẹ̀ ní mi ò kẹ́ mo dẹ̀ lọ kẹ́ lómi ẹ kí ló wá kàn ẹ̀ mbẹ́. bọ́dà lukú ẹ rí ìwọ ẹ fàyọ fòkè ẹnu orí tán ẹni kọ́ ọmọ ọlọ́mọ lọ kẹ́. ìyá wa kíkẹ́ tó kẹ ẹ̀ náà òun náà ló kó bá torí pé kí ni èmi mo ṣe ká fún. owó tẹ ẹ wá èmi ni mo gbé. ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ẹ jẹ́ kójú Kùránì. nígboro ayé ẹni bá ṣe hùn tẹ́bí kan ò ṣeré o. ẹ fún ah! aṣọ ọmọ yìí ló gbowó ah! ìwọ ló gbowó ah! ìwọ ló fi ìdílé mi ṣẹ̀ sí O fi ìdílé mi ṣẹ̀ lẹ́yà. àti ibi ti rí ìbọn tán ti pẹ̀kẹ́ mọ́ ibẹ̀ wọ́n ti mú mi lówó tẹ́ wàá dùn ún rẹ̀ bọ́lá. ẹ̀gbọ́n mi. ẹ ló wá ṣẹlẹ̀ ó ṣe orí burúkú sáwọn jọ. ibi tẹ́ ti lọ rí ìbọn. ìwọ ló ló ló ló ó ṣe orí burúkú sáwọn. ẹ̀gbọ́n mi ẹ ti bọ́ gbogbo má jẹ mí lówó mo sọ gbà lóòótọ́ pé àtọ̀kọ́gbọ́n olúwa ní sọlá. ọkọ ní kẹlẹ fọ nìyà. ṣé máa máa bá a lọ ní ó máa ṣe sí. ẹ̀yin tẹ́lẹ̀ ló kọ gidi tẹ́lẹ̀ tó bó kọ ara yín. o lórúkọ gidi mo rò mo rò kó sinwó. orúkọ yín ti bàjẹ́. ẹ ah! ẹ lè dábàá lójú dẹ ojú yóò bàjẹ́ ara yóò sọ. màá pa fún yín o. ẹ pàtàkì ìgbà náà gba kìí sáwọn. màá pa ah! o. kò yẹ àtàkùrọ̀ gúdú oníkòyí òbí ọmọdé ẹgbẹ́ mi máa wá lóyún o máa pa o ẹgbẹ́ mi lójú mọ́ mi máa pa o ẹgbẹ́ mi lójú mọ́ mi. èyí máa wá wà lókù rẹ̀ dáadáa. òòlù ọlọ́fin bàtà alábà sọ̀rọ̀ bàtà. àbọ̀ àjẹjẹ jẹ́lẹ̀ fún pẹ̀lẹ́ fún pẹ̀lẹ́. èyí máa wá wà lókù rẹ̀ dáadáa ẹ pa mí. máa mi tẹ́ bá ṣe ti yín. ẹ pa mí. ẹ̀gbọ́n mi ṣe pèsè àgọ́. ẹ pa mí. oríwọ̀ mi yẹ sọ. ẹ pa mí. ikọ̀ yẹ oríwọ̀ mi rè. akọ́rọ́gùn tó ní kò yóò bì. ẹ pa mí. akọ́rọ́gùn tó ní kò yóò bì. ẹ pa ọmọdé kò tó bí òkú. o ẹ kó sí o wo wo ní ló máa ya wèrè àwọn tó máa ya wèrè lé ipò. wo bàbá tiẹ̀ lọ. sọ́dọ̀ ẹ̀ ló fẹ́ ṣe mẹ́kọ̀ fún wa. afẹ́sọ́ lórí amapiano yìí mo ní kẹ̀kẹ́ sọ nílé ya ní kẹ̀kẹ́ sí gbogbo aládùúgbò yìí. má jẹ́ mi lọ́wọ́ lóde lóde lóde lóde. àmì ìwúde wa lóko lálájọ wa òbí jẹ́ kí n já ẹ̀wò má jẹ́ mi lówó ìyẹn má rí ìjà ṣàngó. àwọn adigboro ayé kò smart kò sharp lizzy fa. nígbà mìíràn tó bá gbé lọ́wọ́ lè pípọ̀ ẹni bọ́ bọ́ ṣọ́kù ló bọ̀ bọ̀. alájọ ti kí bínú náà gbórí wọlé fowópamọ́ kó má bàjẹ́ gbèsè. gẹ́sì fáfá to the distance ló dàbí wípé ọlọ́pàá.